فالعياذ بالله سبحانه وتعالى ليتي أتوقف الله أشي الصلاة فو الندوى محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بام على النبي àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéde al-qiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú lónìí bí idhnillahi ta'ala gẹ́gẹ́ bí ti gbogbo irúfẹ́ ọjọ́ ìlú táàmà ṣe àgbéyẹ̀wò àlàyé tíra Umdatul Ahkam a ma wá bá tèmi lọ náà rí ọ̀rọ̀ tí kìí sí tọ́lọ́run ọ̀rọ̀ tí kìí sí tàbí alọ́dàkùn mọ́ṣá ṣọ̀wápọ̀ lè nínú ọ̀bẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ fẹ́ ló fi máa ń kó bá ẹni tí ń sọ̀rọ̀ ni ọ̀ràn ní máa ń jẹ́ lọ́rùn oníwàásí irú ọ̀nà yìí ọlọ́dàkùnmọ́dé àdá ọlọ́mọdé àdá àǹsọ̀fẹ́nú tí wà lẹ́nu tí gbogbo ọ̀rọ̀ wọn mọ̀ sí déédéé kọ́ọ̀rọ̀ lọ kọ́ọ̀rọ̀ kọ́ọ̀rọ̀ sóòrò kọ́ọ̀rọ̀ sọ̀hàbà káwá sọ̀rọ̀ kó yéèyàn adídìkí ni ká sì wọ́n sì bá àyàn sọ̀rọ̀ kéèyàn gbọ́ yé adídìkí ni adídìkí ọlọ́dàkùnmọ́sílẹ̀ wọ̀ wájú kò yóò àti gbogbo omi tí ọ̀rọ̀ yóò bá padà máa dé náà àti gbogbo omi tí ń dé nígbà tí ń sọ iná ọlá al-Qur'an al-Karim sọ́mù. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd an abi kilaba abdullah bin zayd al hadith anas hadith anas ما صليت خلف إمام قط أخف صلاة ولا أتم صلاة لرسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال ما صليت وراء إمام قط أخف صلاة ولا أتم صلاة من رسول الله صلى الله عليه وسلم عن أبي كلابة عبد الله بن زيد الجرمي البصري قال جاءنا مالك بن, بن الحوير في مسجدنا هذا فقال إني لأصلي بكم وما أريد الصلاة أصلي كيف رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي فقلت لأبي كلابة كيف كان يصلي قال مثل صلاة شيخنا هذا وكان يجلس إذا رفع رأسه من السجود قبل أن ينهض في ركعة الأولى أراد بشيخه أبا بريد أبو أبا بريد عمرو بن عمرو بن سلمة الجرمي ويقال أبو زيد عن عبد الله بن مالك ابن بخيلة رضي الله عنه أن ابن بحيلة ابن بحيلة نعم عبد الله بن مالك بن بحيلة عن عبد الله بن مالك بن بحيلة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض ابطاله عن أبي مسلمة عن أبي مسلمة سعيد بن يزيد قال سألت أنس بن مالك أكان النبي صلى الله عليه وسلم يصلي في نعليه قال نعم عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن النبي أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حائل أمامة بن زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولأبي العاص بن ربيع بن عبد شمس فإذا سجد وضعها وإذا قام حملها طيب الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد هذا حديث أنس بن مالك رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين nínú hadithi tá kàgbẹ̀yìn wọ́n ṣàlàyé ìdúró ànábì rúrùkú ànábì fíforí kanlẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìjòkó láàrin ìforí kanlẹ̀ ànábì wọ́n ní gbogbo kìíní pátápátá kọ̀rí bá ń nínú sàwà pé gbogbo ẹ fẹ́ dàbí pé ìkànkan náà ní díẹ̀ díẹ̀ díẹ̀ ló ti dúra wọn lọ tí ń já sí pé ìdúró wa tábàárù kúù díẹ̀ tí ń kiri báyìí ni àsìkò tá a lò lórí ìrùkú òfin dínkù sásìkò tá a wà ní orí ìdó àti wá sàlàyé léyìí ní ìjòkó tá a ti gbẹ̀yìn lọ́sẹ̀ méjì tó kọjá. tọ́yì hadith ló wá tẹ̀lé wa fi jẹ́ ká gbàgbọ́ iye ọ̀rọ̀ tá fi lọ́lẹ̀ yìí ìdúró wa ń gùn òrùkú wa ó gùn ìforíkanlẹ̀ wa ó gùn gbogbo wọn fẹ́ dà bákan náà àmọ́gbà dùkà tó wá kẹ́kọ̀ọ́ kan lára nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí a sahabiyyul jalil Anas ibn Malik radiyallahu ta'ala an tó gbà wáyé ó ní ma sallaytu khalfa imamin qattun akhaffa salatan wala atamma salatan min rasulillahi sallallahu alaihi wasallam hada dabitu muhim Anas ibn Malik ó ní ìkírun lẹ́yìn ìmáàmù kí wọ́n jẹ́ ìmáàmù yìí àkọ́fà sọlá àtàrí kó wá jẹ́ pé ta bá wòrún rẹ̀ irun yóò fúyẹ́ kìí sí irun tí ó fa sí gùn kìí sí irun tí ó pẹ́ lórí ìdúró débi tí ó wà pẹ́ lórí ìrùkọ́ débi tí ó wà pẹ́ lórí sujud ma khalfa imamin qattun akhaffa salatan kinu èyàn fúyẹ́ báwọn ìtì rí ìmáàmù náà

bá nàbí tí máa ń kírun rẹ̀ nù ẹ̀kọ́ ńlá ní gbogbo àwọn tó máa ń jẹ́ imam tá a líbi àwọn èèyàn kírun olúwa wa ti já mọ́ nínú alukur'an nítorí ọ̀hún já mọ́ ìlú ànábì fi hàn wáyé olúwa ni wa ma ja'alna alaykum fi ddin min haraj ẹ̀sìn tá ní ẹ ààfin kankan ní lára bẹ́ẹ̀ ẹ̀sìn tá ní ẹ ààfin kí ni ààfin kankan ní lára so ìdí nìyẹn a gbọ́dọ̀ fi islam ní àwọn èèyàn lára pàtàkì jùlọ èrò kíkí tó ṣe pé òpó ńlá kan ni tó ṣe pé òun ló fẹ́ ṣẹ́kù nínú táwọn èèyàn mójútó láyé lè kí wọ́n kan tó wá fẹ́ lìdì èèyàn sí mu kó wá ṣe pé àwọn tó gùn àsìkò tó gùn òun ló máa lò lórí ìdúró tí ó wà nídìí lórí ẹ̀ lórí ìrókò tí ó bú nídìí lójú ò fẹ́ lórí sùjúdù kan tó lọ́jọ́ ìgbẹ́ súnmọ́ lórí ìjòkó àwọn èèyàn ó wà máa kí irun ẹyọ kan ó máa lógún ìṣẹ́jú àlọ́gbọ̀n ìṣẹ́jú kódà ń lò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò máa di káwọn èèyàn máa wá sá láti lè wá sí ìmújọ máa ń lo mọ́ṣáláṣí eléyìí ọlọ́mọṣáṣá ló wá kó ṣàforíjì fún wa gbogbo àwa tá a bá ń lédi àwọn èèyàn a wà bẹ́yìnà bẹ́yìnà albainai wọ́n tún wọ̀ sí làmọ́ wà látẹkùn mùtíìlà mẹ́jẹni tó fọ́ àrúgùn tí mo fi ṣú àwọn èèyàn wà látẹkùn mùkọ́sìrà mọ́sí tó jẹ́ ni tí ò ní mójútó ní bó ti yẹ mójútó a rí pé nǹkan méjì ni ọ̀rọ̀ yìí àdírẹ́sì fún wa ó àdírẹ́sì bá ìfà àrúgùn sallallahu alaihi wasallam ó tún wá jẹ́ àmà sí àìfarúgbùn ànábì kò ní ká ànábì má kí irun bó ṣe yẹ kó kí kí wá wọ ọ̀nà méjèèjì ìbàdánwò tí wá kàn wá ó jẹ́ tó lẹ̀ yorùbá wa yìí lọ́nà mọ́tà sànú wa ń bẹ̀ ọlọ́run kókó wa yọ ó là wá alaikumussalam wa rahmatullah ní tilẹ̀ yorùbá wa láti rí bí ìrẹ́lẹ́ kírun ìta àkọ́kọ́ mọ̀ láti ètò oníkàwé yìí ó mọ̀ pé onígun òru bó ti yẹ tó pé ilẹ̀ yorùbá láti mọ̀ òun mọ́dún sí gbá inú tí wọ́n ń jẹ́rùn mọ́dún sí gbá ní ìrún express love love love love inú tí ó pé onírun ká máa gbá orí rùkú lọ sórí sùjúùdù sòṣe láì ní kọ́kọ́ díje padà ó kọ́ mọ̀ láwùjọ tiwa yìí inú ò pé inú lálàáfíà níjọ́ tí èèyàn bá forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ tó wá bẹ́ dìde kó tó lóun forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì ọwọ́ rẹ̀ méjèèjì wá kò lẹ̀ ó kàn rọra sí rí ókè báyìí lásán ó sì tún dá padà sí ibẹ̀ inú sallallahu a bá forí bó ṣe ni mo rọ́bì fírìlì rọ́bì fírìlì rọ́bì fírìlì nìkan náà lọ́ọ́ máa wí ọdún máa tọ àwọn àzùkárù ní ìtòtún wọn wá mẹ́ lẹ́yìn yóò àṣẹwà padà lọ sórí ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì ìlànà tí wọn ànábì rí gbogbo eléyìí ò kọ́mọ̀n àtáyà wá lọ́mọtáṣà ni wọ́n ní tàṣáhù náà bá wá pè fún alátáyà níbi àtáyà táwọn èèyàn bá bẹ́ láàrin ìṣẹ́jú méjì òdìṣà àtáyà tán tẹ́lifẹ́ tí ó bá tàtà ya jẹ́ tó bá ti débi wá àlá ìbáàdìláàrí sọ̀lẹ̀hẹ́ ó parí nù kò mọ̀ pé ó tún kú ìní tó wọ́n bá mọ́ kò mọ́ ju ashhadu an la ilaha illallah lọ lẹ́yìn yíò ó parí wá wá sọ́kù níbi àwọn nǹkan àgbákò mẹ́rin ìfẹ́kọ́lọ́nkúsọ wa mẹ́rin اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال at least ìyẹn gbọ́dọ̀ bátayà rẹ̀ lílé ìkó tó lè sálámù at least àmọ́bà nínú jẹ́ ọgọ́rọ̀ kínú tí mú lè ní ọba jẹ́bi wa ala ibadillahi as-salihin salamu alaikum wa rahmatullah salamu alaikum wa rahmatullah irú òbú bí ó pé o ìdájú àmà ìmáàmù tí ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ẹ́dì pé kò ní máa pẹ̀lú àtàyà ìmọ̀lá ń lọ ní pé àbújẹjẹ kò nírú ilé náà tọ́ àwọn tẹ́sì tí wá yé ìgbà wọ́n wá tó wá gbọ́ yé pé á àbújẹjẹ kò ní kílé ẹ̀yà tó kì ní ìṣe láwọn yóò náà wọ́n bá tó kà sí jùbọ́ ó wá di pé dábàá kí irun ẹlòmíì lórí ìdúró ẹyọ kan yóò ti mọ kápéjì méjì má pa àwọn èèyàn sí mọ̀rọ́jà àkùrá nìrẹ́ tó hà kí ló ń ka péjì méjì péjì mẹ́ta sí kódà kí ló ń ka olùbí péjì kan sí nígbà fẹ́ kí ìṣá tábà mọ́tàwù ti ń bẹ́lẹ̀ anábì fẹ́ ká kọ̀ǹsídà àwọn jẹ̀mọ́ ti ń bẹ lẹ́yìn wa níbi irun tá a fẹ́ kí ju ara wa lọ iṣẹ́ anábì sì nìyẹn àwọn ẹ̀dá Ànábì sallallahu alaihi wasallam tí máa ń kọ̀ sí dájú òun náà ni àwọn jàmọ́ ti ń bẹ lẹ́yìn kìí ṣe ìmánì tòun ìwọ́n tó bá ti jẹ ìmáàmù fáwọn èèyàn ìmánì tí ẹkọ́ ni ọfi kírun fún wa mọ́ pé iṣẹ́ mi tí ẹ gbé kọ́ mọ́ àwọn tá ń bẹ lẹ́yìn rẹ̀ ṣá jẹ́ jàmọ́ kí lágbára wa gbé kí ni ìmánì wa mọ́ ìmọ̀làgbọ́ yẹ̀sìn wa ṣẹ̀ṣẹ̀ dé ibẹ̀ lọ́ọ̀rù láti fi kírun fáwọn èèyàn anabuwa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó gbà àwọn ìmáàmù mọ́nà pé títí ló bí oríṣiríṣi nǹkan náà lára kọ́lẹ̀ gbé wá a máa títí Mu'adh bin Jabal òun gbajúmọ̀ dáadáa radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ìmáàmù ní ládùúgbò wọn ń sì sallallahu alaihi wasallam wọn kan ó ti parun ronú àwọn èèyàn tí wá máa ń sọ fún wàhálà ọkùnrin kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ní wò tẹ́ lọ́rùn ní ti máa ń kùn pé ìlà ah, ń kí ọba yìí ó lẹ́nu gbogbo àrùnfàrùngbò fàrùngbò yìí ọ̀dà wọ́n ṣe tún kírun lọ́wọ́ ọjọ́ ni màá ọkùnrin yìí yọ rẹ̀ kúrò lẹ́yìn Mu'ab ó yọ rẹ̀ kúrò láàrin jẹ̀mọ́ pẹ̀lá nìyẹn kìí pé ó kà kúrò lórí ìrun kọ́ kò kúrò lórí ìrun ìrun náà ni àmọ́ ó kẹ́ ọ̀rá kúrò láàrin sáfú ìwọ̀n kírun sí ẹ̀lọ́fún ara rẹ̀ ìwọ̀n òṣìṣẹ́ òun sí ìrùkú orúkú ó dìde padà ó dìde padà ó forí kanlẹ̀ ó forí kanlẹ̀ ó tún dìde títí ó sì sálámà mọ̀ á ti ń bẹ̀ lórí ìrun

anábì ní sátòkó bí mọ̀háàdì náà ti dé nù mọ̀háàdì jẹ́ báyìí bí anábì dájúkọ mọ̀háàdì ibi ìjọba afatáànù ní àìntàyà mọ̀háàdì inífi tí náà lọ́nà ìrẹ ni inífi tí náà lọ́nà ìrẹ mọ̀háàdì àwọn oníwàhálà ni wọ́n ni kí ló dé jẹ́ mọ̀ sínú báwọn èèyàn jẹ́ mọ̀ fa ìrùngbọ̀n anábi ní tẹ́lì kọ̀ọ̀kan ní bá ń kírù báwọn èèyàn kọ̀ sí dàdọ̀mọ́ yíò anábiwa ní fa iná fi himul kabir inú àwọn jẹmọ́ àtọ́tò lẹ́yìn àgbàlagbà arúgbó ń gbẹ́nu wọn tí ò lè dú lọ dínà wọ́n bọ́rí ẹni tí ẹ̀ṣẹ́ àgbàlagbà àbọ̀ òun kàn lẹ́lẹ́yìn ò lẹ́mí à ń dúró lọ anábi ní ń bẹ àmọ́ níbi kan tí ó fẹ́ lọ rí gbọ́ bùkátà kan ó ní nǹkan kan tó fẹ́ lọ rí ṣe ọlọ́mọṣà fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó fọ́rọ̀ ọlọ́run yé nìkọ̀ọ̀kan wa eléyìí anábìbí establish fún wa pé jẹ̀mọ́ sí ń bẹ lẹ́yìn wa láàmọ́ sí kí ni lámọ̀ṣọ́ nínú ṣe jẹ́ àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam adọ́sì bí Malik náà ló jẹ́ àmọ́ yìí náà anásólówó rẹ̀ ní sí ìwọ̀n ẹ̀ fúyẹ́ tó sì pé ó tó rà náà rí kò ní ìfàgùn kò sì ní jàmbá àrùn bó ti yẹ kókì anásì bí Malik kò jẹ́ láàánú ó ní káàdà Rasulullah sallallahu alaihi wasallam yasma'u buka as-sabi buka as ma'a ummihi wa huwa fi as فيقرأ بالسورة الخفيفة أو بالسورة القصيرة أنس بن مالك بن العدل أولى النبي أم يسير لهم بني فيسمع بكاء الصبي مع أمه Ànábì ó wà mọ́ gọ́tọ́ mọ́ òpó ló ń sunkún lọ́dọ̀ ìyá rẹ̀ tẹ́ pé ìyá rẹ̀ gbé wá sírun tọ́mọ ní wá ń sunkún wọ́n wọ́n mi sọ́rọ̀ Ànábì ti mẹ́ lórí ìrúngbà náà àríbà mẹ́gbà tí wá rí pé ah ọmọ ní ìṣòkó yìí ẹ túnmọ̀ wo ànábì ń kọ̀nsídà títí ìtún kọ̀nsídà arúgbó ọmọ òpónlò ọmọ ẹ̀mọ̀ kó ti sọ ta arúgbó lọ́tọ̀ ó ti sọ tọ̀lẹ́ lọ́tọ̀ ó sọ tẹ́ tó ní prógrámù káàbó ní ìkẹ́kọ̀ọ́ tó mẹ́lọ retí lọ́tọ̀ ó tún ànábì ní bíbà yìí nìsín tó wá tún gbọ́pọ̀ mọ òpónlò ń sunkún ah ó mà sẹ́yà ọmọ yẹn kẹ́ gbogbo ẹkún rẹ̀ kò dìtọ́bù ìrún àbáwọn ìgbà pé ìyá ọmọ tí ń sunkún yìí ìyá rẹ̀ ò ní wà comfortable mọ́bí tó bá wá tẹ̀gbọ́n àwọn ìbá náà wí kí ní kan pé abiyamọ ò ní gbọ́ ẹkún ọmọ rẹ̀ kó mọ́ ṣe kí ni kó mọ́ ṣàjúwèrè so anábì tí wọ́n mọ̀ pé ìyá ọmọ yìí bí ó bá wà yóò mọ ìdààmú ó ti mọ bá a tí wá ní next thing next thing ní pé tọ̀ ọ̀ya anábì ó wà á mọ̀ mọ̀ yóò wá ka asúrọ̀ alkhafifa àwọn súrọ̀ wo ló kéré jù kànáàbí ó maka àwọn súrọ̀ tó lọ́kọ̀ sírọ̀ àmọ́ àwọn ayé àwọn súrọ̀ àkúkù tó ti mẹ́nu alukur'an an ka kula a'udhu bi rabbil falaq an ka kula a'udhu bi rabbin nas an ka alam nashrah an ka alam tara kayf anábí ó wá ka tó kí ìrun ni ó lè tètè parí ìyá ọmọ náà lè àtẹ́ǹdì sí ọmọ rẹ̀ níjọ́ kan òṣìṣẹ́ ńlá anábùwá Muhammad sallallahu alaihi wasallam ó sọ fáwọn ìmáàmù yìí náà ni kí ní ṣe ń jẹ́ ẹ̀mọ̀ ká súrà tó gùn lórí irun anábìwá fẹ́ sọ jẹ́sì fún wa èyí jẹ́ ẹ̀mọ̀ ká ìdásàmá òǹṣàkọ́t ìdásàmá òǹfàtàrọ́t wàsàmá ìdáàtì burúj wàlìyàwó mẹ́lmọ́wọ́d wàṣáhìdé wa mọ́ṣúhùd kí ní jẹ́ ẹ̀mọ̀ ká lọ àwọn súrà ẹni tí ń bẹ lẹ́yìn iṣẹ́ tí ó máa rú èyí tí ó máa bí kọ́lẹ̀ lómi lè torí ẹ̀ òṣìṣẹ́ wá sí ìmọ̀sára sí mímọ́ tànàbí sọ fún wàhálà náà jọ́nà ẹ má lé àwọn èèyàn kó ń jẹ́ sí yìí o tẹ́lifà tí wàá wí lọ yìí náà ìmọ̀ mùsára ní kó máa kọ̀nsídà jàmọ́ àti ìbẹ̀lẹ́yìn ọmọ ìjọ tí ìmáàmù bá tún wá rí báwọn màmúmù ti ń bẹ lẹ́yìn òun àwọn onímọ́nì ni wọ́n tí mọ́nì wọ́n pé àwọn onímọ́nì ni wọ́n fi pé tóun ò bá tún fà gbogbo wọ́n tún lẹ́bí àtúmọ̀ pẹ́sẹ̀nù pé a ah, kí ló ṣẹlẹ̀ jẹ́ kí lòun báyìí fún wa túlà ibi kéré ju wọ́n ní irú bẹ́ẹ̀ ìmáàmù tún fàágùn kí máa mú ṣe kí tẹ́lẹ̀ pé ìmáàmù níbi àti kọ̀nsídà jàmá lábíṣọ́ láti bẹ̀rẹ̀ pé ìmáàmù ò ní wọ ara tiẹ̀ mọ́ kí ni máa ní òun gbé kódà tí wọ́n bá rí pé òun gan ara òun lẹ́mìí ju kó nǹkan súrà kéékèèké lọ wọ́n bá ti bá àwọn jàmá ti bẹ̀ lẹ́yìn ní súrà gbogbo ni wọ́n kọ̀nsídà wọn o àwọn làá máa ń wó ti gbé òfin kalẹ̀ ọ̀kan nù àtìrí náà rí àwọn sọ̀hábà ìwọ̀n láàrẹ̀ yìí tí wọ́n bá láwọn kí tàràwì níbi wọ́n máa ń pẹ́ lórí ìgbóódé ẹsẹ̀ ó mọ̀ ẹ̀rọ wọn wọ́n wà lọ inú musọ́lá fi gbà fi ṣe ìgbà àwọn àsáàrù tó ìrun tààrà orí ìyá aṣámúta mọ́ ń pè láṣámúlẹ̀ yorùbá wọ́n bá ti ń bọ̀ wá sí wọ́n ti mú pọ̀ padà ní tòtí mọ́ mú bá ti fanúgbò báyìí wọ́n wà rẹ̀sì lórí ọ̀pá àwọn wáṣí báyìí ṣẹṣẹ tí ń ru wọn nù kò dùn mọ́ kò bà wọ́n nú jẹ́ lórí kíni ó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ káwọn jẹ́ kíni àti bẹ́ẹ̀ aláwọn ẹlòmíì àwọn òpó mọ́ṣáláṣí ni wọ́n mọ̀ wá láti lọ sí fẹ́yìntì títí ó sì mọ̀ lọ ẹlòmíì lẹ́sẹ̀ bá sì ró ojòkó mẹ́ ẹ̀wọ̀n pé ìmọ̀ ni wọn ló ṣe kínú kò sí bẹ́ẹ̀ ìmáàmù wọn náà ti ti mọ̀ kó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ìjọ ti bẹ́ẹ̀ fún ara wọn ìwọ ò wá múrù yìí o kọ́ wá níyìí ò nìkan lọ rí wa nílẹ̀ yóò bá yìí tó pé ìmọ̀ ní èdè bẹ́ẹ̀ wọ́n bá fàágùn fi ránú tó wọ́n parí pé èèyàn máa gbà ṣé ìsìlámù náà sì lélẹ́yìí mọ́ tí ìsìláàmù náà jẹ lé ìmọ́ àwọ́kọ́ wó lè àwòyàn kó mọ́sálásí rẹ̀ bọ́bá tó wá náà jẹ́ àálù súnà ọgbà àwọn aláṣẹ́jì ni gbogbo nǹkan náà mú kankankan àwọn ẹ̀sílẹ̀ yorùbá tẹ́lẹ̀ èyí jẹ́ kí ìmú láti jẹ́ ìṣe mọ́sí ní ẹṣẹ́ gan wọ́n ń pè yín ní aláṣẹ́jì bẹ́ bá pè wọ́n wá fi ẹ pèrò ní ìsìn ọgbọ̀n wàhálà wọn pọ̀ ìwọ́n ní ẹṣẹ́ rẹ̀ rẹ̀ ó bùbù yín ní wọ́n mú ti jẹ́ ká pè nù ilẹ̀ yorùbá pọ̀ bá pé kí owó tiẹ̀ ká pé kí owó ọgbọ̀n kí owó ìwò lálùbáríkà ìwọ ni ah, ah, ọkàn yìí lọ́rùn wọn àbẹ́ kọ́ pé áyìn owó tiẹ̀ kí á pè é pọ̀ pé gọ́yìn pọ̀ pé rọ́ wọn ni ìwé ni ọ̀ ìwé ni wọ́ ìwé ni wọn bìlíìbù pé gbogbo yìí lọ́dọ̀ wọn àfẹ́jú ni níwà ẹ̀rọ tiẹ̀ kó nínú dákùn ilẹ̀ yorùbá tó bá di wá wá ń pe tó nọ́mà sọ pé ọ níbi ìṣàṣejù gan tó bá ti ń fa nǹkan gùdù kí ni yóò padà wá bì wá dàṣejù lọ́dọ̀ wọn sẹ́lẹ̀mù náà sọ bí máa yà àrífò ẹ bá wọn sọ̀rọ̀ pé ẹlú nǹkan tí ó yé wọn ni o àtòrí ìlú na ayò kádàbà láàhù àrùsọ abẹ́fẹ́ kan máa pọ́ lọ́wọ́ àtòríṣẹ́ rẹ̀ náà rẹ̀ torí tí ó kú lẹ́sìn ni ẹ ọlọ́pàá inú làlábà lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam sí máa ń kírun gẹ́gẹ́ bí àti ìṣẹ́ àfáwà Anas ibn Malik radiyallahu ta'ala anhu alábìsí jíjá mọ̀ pé sallu kama ra'aytumuni sallu ìwọ̀n tí ń kírun yìí bẹ́ẹ̀ náà ní kí ẹ̀yin òṣèlú عن أبي قلابة عن أبي قلابة عبد الله بن زيد الجرمي البصري قال جاءنا مالك بن, الحوير في مسجدنا هذا فقال إني لأصلي بكم وما أريد الصلاة أصلي كيف رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي فقلت لأبي كلابة كيف كان يصلي قال مثل صلاة شيخنا هذا وكان يجلس إذا رفع رأسه من السجود قبل أن ينهض في ركعة الأولى قبل أن ينهض قبل أن ينهض في ركعة الأولى أراد بشيخهم أبا بريد عمرو عمري ابن سلمة الجرمي ويقال أبو يزيد أبو قلابة عبد الله بن زيد رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ولبا إقباوري أن جاءنا مالك ابن الحويري مالك ابن ابن الحويري سابع النبي رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين animali kí ibìnà lọ́wọ́ irí fi wá sí mọ́sálásí àwọ̀ ìgbó wá dé tó wí ni pé ayọ̀ inni la usalli bikum ó ní mo fẹ́ kẹ́ farabalẹ̀ mo fẹ́ kírun fún yín nísìn mo fẹ́ ṣe kí ni mo fẹ́ kírun fún yín nísìn wa ma uridu sọ́la wa ma kìí ṣe pé èrò àsìkò oró kan ló tó mú sí fẹ́ kírun o àmọ́rùn tí mo fẹ́ kí fún yín yìí èyí tó ti fẹ́ kí ni pé láti lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìsọ́lé ó ní mo fẹ́ kírun bí mo ṣe fojú mi gan ní ẹ̀ sáàlẹ́bùwà Muhammad máa ń kírun nínú àwọn tó gbẹ̀gbà wa sípàtìsọ láti lẹ̀lé ìwà fún wa ọ̀kan ní wọn ni Malik ابن الحويري رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين فقلت لأبي كلابة طيب كيف كان يصلي ọlọ́wọ́ bí Abu Kilaba pé àbúrò ànábì ti máa ń kírun tí Malik ibn al-Huwayrith ti tún sọ kọ́ọ̀lù bá fa àwọn àyí tí máa ń kírun àwọn ní afá àwọn tó ń wí yìí àgbàlagbà ni wọ́n jọ náà àwọn abẹ́jọ́ kìnnìkan jáde o kí ni nǹkan òun ni pé. wàkàna yẹ́sì lẹ́sù ìdá rọ́fà rọ́fàhù mìíràn tòjú. kọ́bla ẹ̀yìn ha. ó ní tán bá kíráka alákọ̀ọ́kọ́ tán. tán bá kíráka alákọ̀ọ́kọ́ tán. sọ pé wọ́n forí kanlẹ̀ kí ni wọ́n forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì ló tó parí kíráka alákọ̀ọ́kọ́. ẹni wá forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì sẹ́yìn wàkàna yẹ̀jì lẹ́sù wọ́n ní ìmáàmù yìí bàbá àgbàlagbà yóò wà kọ́kọ́ jókòó náà ìdárọ́fà àrọ́ sáwù nínú sòjó tó bá ti gbórí dìde níbi ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́bílà àìyẹ́ nàádọ́ ṣáájú kó tó dìde lọ ráka ẹlẹ́ẹ̀kejì kúrò ní ráka alákọ̀ọ́kọ́ wa wọn náà máa ń pè fún wa ní jilsatul istiraha ìgbọ́ ẹjọ́ àpé rárá ẹjọ́ àpé lẹ́ẹ̀kan sí èyí ò ní jókòó sí ni àyè méjìlá ti máa ń jókòó jókòó yìí àyè alákọ̀ọ́kọ́ bá bá forí kan lẹ́ẹ̀kejì tán bí ráká alákọ̀ọ́kọ́ tá a wá fẹ́ máa jìde lọ́ọ́ rákà ẹlẹ́ẹ̀kejì àwọn akọ́kọ́ jókòó jókòó yìí náà lákàtí wọn rákà sinmi kan bí ìsinmi kan ni abáwá jókòó nìkan tí ò ní tó ṣẹ́jú kan láàrin twenty to kìíní kan second àwọn adìgbé padà alọ́síláṣẹ́ ẹlẹ́sẹ̀ ló ọ̀nà ẹlẹ́ẹ̀kejì táàtì mọ́ ń jókòó jókòó yìí ó ní rákà ẹlẹ́ẹ̀kẹta ìgbà bá forí kan lẹ́ẹ̀kejì tán bí rákà ẹlẹ́ẹ̀kẹta tí a pé àfẹ́ dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹrin àwọn akọ́kọ́ jòkó jòkó yìí bàbá wa jòkó rẹ̀ tá a sinmi àṣẹ̀ṣẹ̀ mọ́ wa lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹrin barakallahu fikum ìjòkó yìí òun là ń pè ní jilsatul istiraha jilsatul Malik ibn al-Huwairi ó gbẹ̀gbà wá hadithi yìí ó sì fi sílùdá tó lè ṣẹ̀rọ àyè nílẹ̀ tó àwọn àfá ìgbà ọ̀rọ̀ yìí wá dá ọ̀dọ̀ wọn àwọn apin lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ogun agbàpẹ́ ní bá ṣe àwọn sọ pé èrò rẹ̀ mú àmọ́ aláwọn tán ní ẹni bá ṣe é kó mọ́ rètí ládàá nítorí kìí ṣe nǹkan tá a láàrínà bí ẹ̀kọ́ rẹ̀ ìwà lọlé lórí lọ títí àwọn míì ti ní rọ́ọ̀ bá ti máa ń sọ àwọn nǹkan kan lórí ìrun láàmọ̀ sọ òun náà kódà lórí rẹ̀ àgbà aládáyàtọ̀ so àwọn kan encourage ẹ̀ nínú àwọn àlùfáà àwọn kan ti discourage rẹ̀ nínú àwọn àlùfáà àwọn tí wọ́n wá gbà nínú àwọn àfáà nínú táwọn gbára lé oná nílò àwọn hadithi báyìí ṣe àwa náà ti rí pé ó nílẹ̀ bẹ́ẹ̀ ọ̀nìbẹ̀ẹ̀ ni then hadithi wá ilé ibi ni Hujr هو عم بيقول فكان إذا رفع رأسه من السجدة الثانية في الركعة الأولى والثالثة قام كما هو ولم يجلس قام كما هو أنا أرينا يوم بين موسى الإمام أحمد أمين أمين أمين الإمام البزار بوا àwọn amú àdíjì ibi tẹ̀rí lórí pé kò tọ́ka ṣe ike torí pé tán mú àdíjì sáàdínà ibá gbóríjì láti fi ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbi rákà alákọ̀ọ́kọ́ àbí mi rákà ẹlẹ́ẹ̀kẹta wọ́n lànàbí العلامة الصنعاني رحمه الله أما دي في وانس بن السلام الإمام النووي رحمه الله أنا دي لا في pé sí ìtọ́lálàáfíà àwọn ni ó dáa ẹja tún bí àdéhìí àkọ́kọ́ ìdílẹ̀ láti lẹ́nu ìṣe yìí tí máàlìkì náà sọ̀wọ́ yìí fi gbà wá wọ́n ní káwọ́ pọ́mọ kìíní kan máàlìkì ibínú lọ̀sọ̀wọ́ yìí fi ó wọ́dọ̀ ànábì wá gba ìsìláàmù lóòótọ́ ìfàkì nínú tàn máàlìkì ibínú lọ̀sọ̀wọ́ yìí ó wà nú àwọn tí wọ́n wá bá ànábì láti lò wọn wọ́n fẹ́ tóbi nílùú kan wọ́n pọ̀ ìgbà wọn dé àwọn abáàlẹ́bí pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa islam àwọn kan fẹ́ máa ṣe islam pẹ̀ láì màkà àwọn lu ọjọ́ kìíní wọ́n lu ọjọ́ kejì wọ́n lu ọjọ́ kẹta wọ́n lu ọjọ́ kẹrin wọ́n fi lu ọjọ́ mẹ́wàá wọ́n lu ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì fi lu twenty days lọ́dọ̀ àmẹ́wàá muhammad sọ̀rọ̀ ìgbà wọn wá kẹ́kọ̀ọ́ nípa islam tó yé wọn tán lọ́tọ́ wa padà sí gbogbo kálẹ́bí tó wá ní ẹni onímọ̀jùlá ní kò jẹ ìmáàmù yín ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí tó wọ́n ní káyìn tí málìkì wà yìí tó gba islam lásìkò yẹn anábì ti dàgbà àgbà ti ń dédé bí pé anábì ti ń bùkátà sáwọn ìsinmi kọ̀ọ̀kan tẹ́ pé tí a máa bẹ ní stage ọmọ 17 18 20 25 inú táàtì àwọn kankan bẹ tí yóò máa ṣe frílì egun ọ̀dọ́ sí bẹ̀ ìfàṣí yóò fi máa wọ táàtì something gbà mí tẹ́lọ́dí ẹ̀ bá ti ń mẹ́nu lọ kọ́tà tó fọ́ọ̀tì à ń lọ fọ́ọ̀tì à ń lé fọ́ọ̀tì à ń wọ fífí tẹ́yẹ̀ bá ti ń dérú bẹ̀rù àwọn gọ́tà tí ma ń fò lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò dìkó wo dáadáa yóò dìkó ma wá pé sọ́nà mi wà àti ká fò gọ́tà yìí ẹ̀yìn gọ́mọdé gọ́tà ń bẹ̀rù owó lọ ìgbò tẹ́ bá gọ́mọdé láàyè ni ó lè fò látòrí orí àjà alébáyìí ó sì fò sílẹ̀ lẹ̀ yóò gbà pé òun ṣe ní náà àmọ́ èèyàn bá ti ń dàgbà débì kan àwọn eré ipá kan bẹ téèyàn fún ara rẹ̀ ló ń gbó mọ ní ìṣirò àwọn eré ipá báyìí mọ́ṣẹ́ owó mọ̀ fún òde kan lẹ́jẹ̀ torú àwọn séjù làǹdẹ́bì ti wá wá sọ́nù àrùn àgbà ti ń dé tọ́ ní táìmì yẹn làǹdẹ́bì máa ń ṣe dílé sátọ̀lẹ̀ sẹ́ra pé ìdí nìyẹn táwọn fi gbà pé tí è bá ṣe pàgbàdé ànábì òní ṣe kí ni kò ní ṣe pẹ̀lú ìgbà pé táwa náà tí è bá ṣe pa bá ti dàgbàdé bẹ́ẹ̀ kò nídìí àwùlẹ̀ káwùlẹ̀ máa ṣe àwọn mí náà bá bá ní ẹmọ́ wùlẹ̀ já kọ̀ lẹ́mọ̀ ẹ̀mọ́ gbà wọn ká má ní kò sí ìjòkó yìí wá ìdá dáàtì ìhàdà ìjọ ta bá rí pé nǹkan kan kọlù akájòkó kódà lè mọ́ sí ìdádúgbò lóòótọ́ bóyá ó rẹ̀ wá láwọn táìmù kan sáré kejì ara wa wíìkì lé ya lè mọ́ lè mọ́ lòkì mọ́ bọ̀ mọ́ lòkì mọ́ bọ̀ rùsọ ṣe mọ́ kò sí láì ká wá dorú àwọn ìjòkó yìí gbà náà kò sí láì ká dorú àwọn ìjòkó yìí gbà náà nígbà tí wíìkì gbòòsì rẹ̀ wá gbà nǹkan ti ṣe àwọn tó gbogbo báwọn wà nínú àwọn àlùfà. àwọn míì wá mọ báyìí nípò níbi aṣọ pé tá a bá ní hájà sí ẹja gbé ilẹ̀ tó náà súná tó ń rìn súná ìṣọ́lá ìjọ ànábì ṣe ẹni máa lékí mẹ́lọ̀ àìríkì ó wá gbà tá ànábì dàgbà àjíyàn àmọ́gbọ́ ó bá ànábì tá ànábì ṣe tá ànábì sọ pé ní tí ń ṣe yìí ó torí pé mo dàgbà ni ó sákọọ́lẹ̀ gbé wá àràkọlẹ̀ àkíyèsí làwọn afáàsì kì í ṣàkọlẹ̀ ìṣọ̀rọ̀ ànábì òfìṣe sísọ ànábì dáǹtì tiẹ̀ ẹ̀kẹ́ wá ní ànábì òtúnṣe iná ẹlẹ́jẹ́ àti ẹ̀gbà ní ìsìn lọ́wọ́ yín pé lóòótọ́ ní òṣè iná wọ́n ní a ti pé tá a gbé sí òní pé méjèèjì náà ni èèyàn lè ṣe tó bá wúyàn tó bá ti fún wúyàn náà kíyàn ṣe kí ni èèyàn òfìlẹ̀ èèyàn lè ṣe irun kan kó sì ti fi sáfù lè èyàn lè kí mi ó sì máa ṣe jílgàtì lè sọ̀rọ̀ àwọn èyàn lè kí alákọ̀ọ́kọ́ láti lè máa lọ sẹ́lẹ̀ ji, ó sì lè sọ̀rọ̀ kó sì kí rákà sí lọ kó ṣe lè sọ̀rọ̀ èyàn lè ṣe lè sọ̀rọ̀ níbi alákọ̀ọ́kọ́ nígbà bá kó sì máa lọ rèé ṣe lè ẹlẹ́kẹta kó a ti pé fàkólóní sùnnà fàkólóní gbogbo ẹ̀lẹ́ súnà lẹ́gbàá Muhammadu sèyí tí ó wà burú ni kí wọ́n kan kọ̀ndẹ́mù tí ó sáté ní ìṣòro ha èyí tí ó sì tún burú ni kí wọ́n kan ní pé ọ̀rẹ́ yẹn ni lórí ìrùn a tún wá rí ẹ̀kọ́ kan láàrin ìpè áá ah, ah, àwọn sáré ànábì sallallahu alaihi wasallam radiyallahu ta'ala anhu àwọn sàbí àdínábí mọ́ gbìyànjú wọ́n kú àkíyèsí ẹwọ bí tán sọ ànábì dé ẹgbà wá kan ní láàárín ànábì bẹ́ jòkó àtó bẹ́ dìde wọ́n tún sọ títí pé ní ma ń jòkó jòkó kan mẹ́ ìkan sọ níyì tó sojú tiẹ̀ pé kó jòkó mẹ́ àwọn méjì òdẹ̀ wà ń jòkó kan náà kọ́ mẹ́ta kóra wọn kọ́ èyí ò kàn sọ tiẹ̀ pé á ah, ibi tí mo observe ànábì dé kò ń jọ kan báyìí ìkan níbi èyí ọ̀gáàbù rẹ̀ léèmí ní tó jòkó báyìí sọ́jọ́ pé tàábé méjèèjì sọ tí ojú wọn ní ìwọ̀n láti mọ̀ sí àfáà wa ni wọ́n ọ̀gá wa sì ni wọ́n tí wọ́n bá lè máa sọ ànábì títí débi níbo ló ti jòkó níbo ni ò ti jòkó àkóyẹ kágbà fún wọn ọlọ́mọsí àbáwá yọ́nu sí wọn o ìyíwọ́n sì ń júwèé ojú kòkòrò wọn lórí ọ̀rọ̀ ìmọ̀ bí kìíní ò ti kéré máa ń sẹ́rọ̀ kálẹ́ lómi lọ́dọ̀ tí wá ní kódà bá ti ń wì yìí èmi yóò ṣe bí láàká ìròyìn lẹ́ni kò níwọ̀n kún òponú tó ní ẹjọ́ kí ló tún kàn wá ń bí pa ànábi jòkó nígbà tó kí láka alákọ̀ọ́kọ́ tán kò jòkó ẹjọ́ kí ni ẹgbẹ́ máa mùsùlùmí lọ́wọ́ báyìí tó ti ń pa àwọn mùsùlùmí ní kíní kan pa nígbà olúwa tó sọ fún wa pé laqad uswatun hasana gbogbo mo ti fẹ́ dánú ànábì ànábì lẹ́yìn sọ fún wa pé sallu kama ra'aytumuni usalli alákùnrin àfún àdé àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ o tágbìyànjú ká máa kírun ìjọba àdàgbà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí oníṣẹ́ ìpín ẹ̀yà tó wà hadith abdullah ibn malik ibn buhayna عن عبد الله بن مالك بن بحينة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض إبطاله بياض إبطاله إبطاله طيب abdullahi bin malik olóògbé gbàgbọ́ ọ̀rọ̀ ni ẹ wá pé wọ́n fi kìnnìkan síwájú ẹ̀ èyí wọn àwọn ọmọ kí ó láàrin àǹfààní jùlọ kádìmú dáadáa wọ́n wá sọ pé ibi ní buhaina ayúbẹ̀kọ́ ibi ní buhaina an abdillah ibn malikin ibn buhaina tẹ bá kẹ́ ìfi bí ibi ní buhaina àti ibi ní malik ìyàtọ̀ kan bẹ láàrin ibi ní méjì dọ́pọ̀ إلا ثاني مجي يوكو فضل ها أيوة ممتاز بارك الله فيك ألقني بي ابن مالك وسالفك كمان طبقه عبد الله بن مالك wọ́n wà tó ẹdẹ́ bí ibi ní buhaina kí ni wọ́n bí di alif ó ní di táwọn afọ́nà àdínkù bá ti gbogbo àwọn àwọ́kọ́ òfin ní olóba táwọn afọ́nà àdínkù náà ti tẹ̀lé sí kẹ́límọ̀ ibinú tó bá ti fẹ́ wà láàrin ókọ méjì tó jẹ́ alamẹ́yìn tó jókọ́ táà sísọ yẹn bí ahmad ibinu Umar ha? kọ ibinu àmọ́ ń já alifu bẹ̀dánù ìjọ wa kò ní bá ṣòkúrù ìyẹn ní wàwà mẹ́ àti lóòrùn níbi ìjẹun pàkíyèsí kan àwọn ọmọ kéwú àti ṣe ń kọ́ máa mọ́mọ́ pé ní bóònù ọgbà àbdùláì bóònù ó máa gbé sí jẹ́ bóònù lókèwó kìí ṣe kí ni jẹ́ kìí ṣe bún mọ́ pé ń búnù mọ́ o àwọn mọ̀sánà ń bẹ̀ẹ́ta mọ́ ń ké lọ́dọ́ abẹ́ kàràwíyà wọn tọba Muhammad bún Ismail kìí ṣe o Muhammad bin Ismail báyẹn sukun ló wà lórí ẹ̀ sukun náà sì ni yóò máa wà lórí ẹ̀ sukun náà ni ó máa ṣe kí ni ni máa wà lórí ẹ̀ má sọ dídú mọ́ ọ lófin ọ ní kọ́ tó fi dìfẹ́ di ara rẹ̀ sọmínà àkàtà iṣẹ́ àyà onìkan má pè ní bóòlù wọn táì tó tí ibìn tó bá ti wá fẹ́ wà láàrin ismail alamai ó kọ méjì tí èèyàn jẹ́ àmàjáàlùkù rẹ̀ dànù èyí tó bá wà níwájú àràbí tó bá gbẹ̀yìn haraka tó bá gbà haraka òun láàfi wá pẹ̀sùn kó tó kù lórí bá ká ní ahamadu ló mọ̀ ló gbà aka ni a ah, da da wá ba domadu bá sùkún dob ayébàkọ́ ahamadubin oyé ba bá ti wá pé nù ọ wà fi nónù náà tí wáyé pé ìgbàrọ́ fún ònú àgbàrọ́ fún ònú àgbàrọ́ fún albayanu wà dẹ́ èyí ò ti dòfin nípìlẹ̀ àwọn ọ̀dọ́ àwọn fún ní hadith kí ní kan padà máa ń ṣẹlẹ̀ ó kọ̀ láyà ọ̀sọ̀ harvard wà láàrin àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà sàhábà a máa ń fòókọ̀ yákẹ́ àwọn ẹlòmíì èyí tó ẹka bí pè wọ́n pẹ̀lú kọ bàbá buhaina sọ̀hábíyà ní obìnrin ó yà bí òye ó tó bí abdullah so ìgbà míì bẹ tí wọ́n bá pè é ní abdullahi ibn iba miwa-kwenye-abdullahi ibi-nubu haida to ki wo o ba pade abi awa o ma kehu tabawa ba pade awon o nevo-nkwendo ta ba-tiri ti alifu yensi n nbe laarin oko meji eyi o ma je indicate of nwa ki o indicatei pe o wuko to wa leyin re oko obere sụma iji ni abdullahi ibi ni maali ibi ni igbo haini iyi ojii ahuwa-fiye-gbo-hainan yi ta ninjeme obinu albayanuwa-ade so eni ta ba ti foko yare pe ni to si jo kun iba ibi-nu-afiki ne fi afi halin si ulama abin jawarai ulo-annibuwa muhammadu-allah al-sundan ya Kana idasa-mula خرج بين يديه حتى يبدو بياض إبطيه حتى يبدو بياض إبطيه حتى يبدو بياض إبطيه أيوة كثير هذا وواكي هذا ولد الله جوان عن عبد الله بن مالك بن البحينة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض إبطيه أيوة عبد الله بن مالك بن أبو حينا رضي الله عنه وعن الصحابة أجمعين أولي النجوى محمد صلى الله عليه وسلم كان إذا صلى أولي كان النبي بانكينو فرج بين يديه فرج بين يديه كان يوادوري فوري كله أولا النبي ما هو gbé ọwọ́ kúrò lára hátà ìyẹ́bìdò àbáyábù ibẹ̀kọ̀ yìí débi pé ibi abíyà nábì báyìí ó sì máa hàn ìrìnbọ̀tà nábì bá bẹ́ forí kanlẹ̀ kìí parapọ̀ báyìí kìí parapọ̀ forí kanlẹ̀ báyìí kí ni yóò ṣe yóò spread ara yóò stretch ara ọwọ́ rẹ̀ báyìí yóò wá sí báyìí tí ó fẹ̀ bẹ́ẹ̀ àwọn àlùfáà gbà wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ní máa ń dé lẹ́gùn pé bí bí olóńgbò gan bá fẹ́ kọjá lábẹ́ ẹ̀bẹ̀ yóò sì kọjá successfully yóò sì kíni yàmá yóò kọjá successfully níbi ànábì máa ń ṣe é dé àwọn àkọwà máa ń ṣe kíní ìgbàtẹ̀lú òun wà sẹ́ṣù wáyé pé yóò wá sílẹ̀ sí pé ẹ̀ṣù kó fẹ́ dáyà délẹ̀ ní kí ló mẹ́ṣe ọ̀fẹ́ forí kalẹ̀ àwọn irú àwọn irú fíìmù bá ó pọ̀ ní ìrìnàjò haram ọ̀rẹ́ ló ní ọ̀gbà àti ah, ìrún tàbẹ́gbà Muhammadu sí ní àrílẹ̀ yìí so a gbọ́dọ̀ ṣe é jù táwà náà bí ẹni bẹ́ sùn mọ́jọ́délẹ́bù bí ẹni bẹ́ sùn a jẹ́ kó wà ní ìwọ́n náà ní àbọ̀ ọ̀hún sí dáhùn a jẹ́ kó wà ọwọ́ a gbọ́dọ̀ lọ mú báyìí àwọn apapọ̀ mẹ́gbẹ̀ wa báyìí àwọn ẹ̀fòrí kan àwọn àti báyìí mọ́ sí ibi kánga o bí èkúté tí wọ́n lè kúté tó ti rẹ̀ kí láti ni pé a fẹ́ ànàwọ̀ wa àwọn afẹ́ dáadáa báyìí bá ti ṣe rèé àwọn afi orí kanlẹ̀ tó pé tí nǹkan kan bá fẹ́ kọjá lábẹ́jà àwọn báyìí bọ́sọ́ ẹgbẹ́ kejì kí ni yóò ṣe tó kọjá kódà tá fẹ́ kọjá báyìí kó tún gba ìyárí ìkọjá kí ni yóò ṣe ó kọjá eléyìí súnà nípa nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam àdéhìí yàwó Maimuna ó là nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam كان يجافي يديه حتى لو أن بهمة أرادت أن تمر من تحته لمرت ولا النبي يقول يقول ما في قدى لا بيبي يوسف hadithi yìí ó júwe nǹkan A fún wa àmọ́ ìríṣe sí yìí súnà ni yóò jẹ́ àgbàládá ìjẹ́ ní àwọn kápóbá yìí tẹ́nu rẹ̀ bàjẹ́ àkóbàjẹ́ o torí Abu Dawud ìsìnkú hadith ìhòrò ìrẹta sallallahu kan nígbà pé báwọn ṣe ń forí sọlẹ̀ táwọn ìjà gbogbo ara báyìí ó fẹ́ mọ́ ní àwọn lára díẹ̀ díẹ̀ o aláàdẹ́gbà nìtọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ máa pa ara yín pọ̀ tó bá jẹ́ pé ó fẹ́ mú ènìyàn dáadáa nítorí pé ọ̀dàjúlọ tíṣù júùdù bá ti ti gùn jù ó lè fẹ́ mú ní rárá àdájọ́ nìtọ̀ ẹ̀jẹ̀ parapọ̀ ìlú pé ẹni tó bá fẹ́ ní nǹkan kan tó lẹ́ skills ó lè ṣe kí nu kò àmọ́ tí yóò bá ti ní nǹkan tó díyàn lọ́wọ́ ó ṣe kí ni òṣèlú ti yẹ kó ṣe ara wọn tán wá ní ìdájọ́ yìí pé ká yẹ ká fẹ́ ara wa ká ya apá wa ká jẹ́ kó fẹ́ ara rẹ̀ forí kanlẹ̀ yìí aláwọn ọkùnrin nìkan ló bá wí kò kan àwọn obìnrin kó rà láwọn tó ń gbé àwọn àfa ìjẹ́ kí ló dé wọ́n ní gbogbo wa láti mọ̀ pé ìpìlẹ̀ níbi ìrun tọ́lọ́run fẹ́ kóbìnrin ó máa kí àbíṣe tọ́lọ́run fẹ́ kóbìnrin ó máa wà jẹ́nẹ́rálì kódà bí ìtorí ìrun ó ní pé afẹ́kọ́bìnrin ó máa wà níbi tí ó ti máa pàṣẹ ara rẹ̀ dáadáa kó máa dẹ̀ra alẹ̀ tí ó fi wá di fìtínà fún àwọn ọkùnrin ọlọ́múṣà àlùwádìí alórí ayílẹ̀ yìí ما تركت فتنة أدر على الرجال من النساء وما تركت فتنة بعدي أدر على الرجال من النساء alábìlẹ̀ owó pípìtì náà sánlẹ̀ tó mọ̀ pé yóò kó nira bá àwọn ọkùnrin tó ń bá lọ tán tó kọjá àwọn obìnrin tí ó padà mọ̀ pìtì náà obìnrin pìtì náà ni wọ́n léèyàn bá ó bí ẹ́sùké ìmúra wọn lọ́lọ́sí nìkan mọ́ pààrà mọ́ ìyẹn ló lè kọ́ọ̀bù zìnà obìnrin bá ti ń síra lẹ̀ tí ń sí òhun lẹ̀ kí ni yóò gbẹ̀yìn ẹ̀jẹ̀ máa àwọn ọkùnrin ó máa ṣe sí ni o arábìnrin ayyuma mura'atin ista'atarat famarrat bayna ar-rijal liyajidu rihaha fahiya jaliya arábìnrin yìí tẹ́ inú obìnrin tó wẹ̀ tán tó múra tán wá gbé pẹ́ wá gbé pẹ́ fíìmù sára wá fi sára ìdí ìdí sílẹ̀ ni pé tó bá kọjá láàrin ọkùnrin báyìí lásán wọn gbọ́dọ̀ bí tí òun wà anábì ní obìnrin tó bá rí dẹ́rú ẹ̀wò fàhíyá zàníyà aṣẹ́wó nínú wọn so Islam ó ní mo ti fẹ́ káwọn obìnrin wọn máa wà táwọn obìnrin ò bá ti wà bó ti yẹ kí wọ́n wà zìnà ó pọ̀ láwùjọ ọlọ́kùnwá sàánú wa pẹ̀lú ìdógbà orí íńtánẹ́ẹ̀tì kan báyìí ó kú láwọn obìnrin kan ń síra lẹ́nìkan wọ́n ti gbéra nù lórí íńtánẹ́ẹ̀tì báyìí lórí gbogbo social media èké ìtẹ́rù fọmọ mi ti mọ̀ ń pa ìranù aláyò ti mọ̀ ìmí ìgbẹ́lẹ̀ mọ́ ti ṣe nínú wọn ìmí ìrìjọ́ ti kọ́ mọ́ ti mọ́ ṣe ìranù náà nù gbogbo bí ma ẹ̀dàpẹ̀já ma sọ wa ìpìlẹ̀ yìí làwọn mínà wà fún àwa wò dájúwa ní ìdájọ́ kóbìnrin ó fẹ́ gbogbo a bá ti lè túlẹ̀ bẹ́ẹ̀ kóbìnrin gbogbo àwọn àyè ara wọn yóò mọ̀ mọ́ níbi ó ti rí lórí ìrúnnú ìkíní níde pé ó dàbí pàwọn ọkùnrin nìkan ló bá wí kò kán àwọn obìnrin àwọn dáhùn ún ìjọ ànábi ní sọ́lú kàmárọ̀ mú ní oyọ́ ìkánlẹ̀ fáwọn obìnrin rẹ̀ yóò fi kí báà tí wọ́n sọ ní gbogbo ìdájọ́ tó kù náà ẹsẹ̀ bí sáà máa ń wí bóbìnrin náà ni pé bóbìnrin yóò bá kírun kó má wulẹ̀ máa lulẹ̀ kọ́ mọ̀ forí kalẹ̀ àmọ́ tí bá fi ń bẹ láàrin àwọn ọkùnrin kí ni kó ṣe ó lò nìkọ́ bọ̀ ń rẹ̀ka bóbìnrin bá gbé ihram èyí tó yàrá aisha ti ní táwọn bá ń lọ hajji pẹ̀lá ànábì àwọn máa ń rèjì nìkan bu àwọn báyìí ni ọlọ́pàá táwọn ọkùnrin bá ti bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ni àbọ́kùnrin bẹ́ẹ̀ kọjá lọ́dọ̀ àwọn ti dà ní àbáwọn máhàrọ́mù rẹ̀ ló wà mẹ́ bí ọmọ rẹ̀ ló wà mẹ́ bí ọkọ rẹ̀ ló wà mẹ́ bí bàbá rẹ̀ ló wà mẹ́ láwọn ẹni tó ti pé wọ́n lè rí àwọn nìkan lára rẹ̀ pọ̀tún bá jẹ́ kírun bí tí àjìnà bí tọkùnrin míì kí èṣẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kí èṣẹ́ ọkọ kí èṣẹ́ ọmọ kí èṣẹ́ ẹ̀gbọ́n sanjọ bí wà pọ̀ kí èṣẹ́ àbúrò ọkùnrin sanjọ bí wà pọ̀ wọ́n ní ká nírú bíi ni nígbà náà a lè kó páàkì ara rẹ̀ fọ iye gbogbo ọwọ́ kó fa kó kó gbogbo ẹ̀ mọ́ra torí pé abẹ́ kó kọ́fà ara rẹ̀ ní táwọn ẹni yìí kọ́lé kí ni wọ́n lè mọ́ rẹ̀ tàbí nẹ́bì náà yọ̀ǹda ẹ̀ fáwọn ọkùnrin gan náà tó wá ti bẹ́ ni wọ́n ní wá ti ni wọ́n lára fún wa ní àgbọ̀ iye عن أبي مسلمة سعيد بن يزيد قال سألت أنس بن مالك أكان النبي صلى الله عليه وسلم يصلي فينا عليه قال نعم أبو مسلمة سعيد بن يزيد رضي الله عنه قلوا به لو أنس بن مالك أكان النبي صلى الله عليه وسلم يصلي فينا عليه سأل النبي صلى الله عليه وسلم سيما وبطار مجي جيكيرو kí lè ṣì táyé anáfi fún ọjọ́ náà ó là nẹ́bí àmọ́wọ́ bàtà méjèèjì kéré èyí jẹ́ pé àti nù lànà tá nẹ́bí bí máa ń kírun ni pé ìmọ̀ ṣe kí ni jama ìmọ̀ wọ bàtà kódà kan tó níṣẹ́ táàtù gba aládálé lórí torí àdídì kan bẹ̀rẹ̀ sónà àbúdá pa àwọn yehudi fa iná láyé sọ lúnà fi ní alim àwọn ní tọ́bá fẹ́ sí lọ́wọ́ wọn nágbà fáwọn ògbọ́dọ̀ wọ bàtà sẹ́sẹ́ wà láàkì fáàfì kódà àwọn ògbọ́dọ̀ wọ kúfù sẹ́sẹ́ alẹ́ mùsùlùmí ẹ̀yẹ yapa wọn tẹ́yìn bá ti ń kí ìrúfọ́ lọ́wọ́ bá ti wá tẹ́lẹ̀ sí lọ́run ẹ̀mọ̀ wọ bàtà ẹni pé ànábì níbi ẹ̀kọ́ lè jù wálé lórí ni àmọ́ bàtà wíwọ́ wálẹ́kọ̀ọ́ àdéhùn kan bẹ́ẹ̀ lọ Sahih al-Bukhari anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí àtàwọn sàábí ń bẹ pẹ́tùbẹ́ tí ìrùn wọn bá wọ bàtà tẹ́sẹ̀ pàtó yìí ibi ẹ ti ń kí ìrùn lọ lànàbí bá bọ́ bàtà lẹ́sẹ̀ anábí bọ́ bàtà lẹ́sẹ̀ ìgbà anábí wá bọ́ bàtà lẹ́sẹ̀ sallallahu alaihi wasallam àwọn sàábé ní òṣè méjì méjì kálukú náà sọ̀rọ̀ bàtà rẹ̀ a máa bá lù lọ́wẹ́ ìgbọ́nwá parí ìrùn anábìwá àdájúmọ́ àà èyí ṣe tí gbogbo yí bọ́ bàtà ní àwọn sàábé àwọn ọmọ kéwú rí àwọn ọmọ kéwú tó lẹ́kọ̀ọ́ nígbà tá a rí tí òjíṣẹ́ ọlọ́gbọ́ bàtà náà ni àwa náà wá wò pé ńgbọ́ ti gbọ́ bàtà àwa náà ò déjínú àgbọ̀ bàtà ẹ̀rùn wọn àmọ́ dídà náà fi bọ̀ sáà náà bí ló bọ̀ yí àwa náà bọ̀ ìwọ́n tí wọ́n sọ̀rọ̀ ànábì fún wọn léde tó máa sọ pé ò bá làákà ìṣẹ̀wọ̀n ọmọ kálábí nílò yàwó tí ìlú rẹ̀ yí máa ń bẹ lásìkò ńjọ́ náà ọ̀ ní bọ́ bàtà tiẹ̀ tó ń jọ́ máa gbọ́ lọ́gàá ìlú ìjọ ọmọ ìjẹ ẹjọ ọ̀gẹ́lẹ́ mi bú nìwọ̀ àdẹ́gbẹ̀wá kọ̀ ẹ̀ tí wọ́n yọ náà sí àkọ́dá alẹ́bí sọ fún yẹn o bàtà tí mi gbọ́ dìbè nílùú wa gbá mi ó jẹ́ mọ̀ pé bàtà tí mo wọ̀ sẹ́sẹ̀ yìí ẹ̀gbin bẹ́ẹ̀ ó ní nítorí ẹ̀ lójú pé àyẹ̀sí gbọ́dọ̀ sẹ́lọ̀ pẹ̀lẹ́gbẹ̀ ló jẹ́ kémi ó bọ́ bàtà lẹ́sẹ̀ alẹ́bí ni kémi máa wá jẹ́kọ̀ọ́ níjú ẹnì kọ̀ọ̀kan nínú yín bá ti fẹ́ kírun pẹ̀lú bàtà rẹ̀ kó wú abẹ́ bàtà rẹ̀ dáadáa tó bá ti di kí bàtà yìí ìtẹ́ ẹ̀gbẹ́ ni ó lè mọ́kò mẹ́ tó bá ti wá mọ́ tán sámọ́sí kí ni ọmọ wọ bàtà rẹ̀ kírun lọ ilé ìjọsìn pé bá bá wọ bàtà kírun ó gbọ́dọ̀ jẹ́ bàtà tó mọ́ má ti gbọ́ pọlọ rẹ wá pọlọ rẹ tó tọ̀ tí o má gbé wa o o lè ní ẹ̀sìtọ́rọ̀ yìí ẹ̀yìn ẹ̀gbọ́n tó ń sọ níbi bàánú ti fi ní káàkiri gbogbo àdúgbò náà sí gbogbo àdúgbò náà yà gbẹ́ sí i àbí gbogbo àdúgbò náà ń tọ̀ sí i wọ́n bá yẹn táàmà bóyá àti ìtẹ̀gbẹ́ mọ́lẹ̀ ẹ̀ ń gbà táàbà ti mọ o tọ́ ti wá bẹ̀rẹ̀ tí wọ́n náà ti rí gbẹ́ tọ̀ sí rí tọ́ ọmọ kírun rẹ lọ náà làgídí àgídí ìyà lórí àìmọ̀ kan wọ́n lò ó ọlọ́run kún fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀wà rí bàtà náà ní wíwọ́ ǹjẹ́ nìsín mọ́ṣáláṣí la tẹ́rọ̀gì sí yìí ẹ̀yìnbà àtẹ́sáìsì tán àtúwáṣe kí ni àdó tẹ́rọ̀gì sí ní àwọn àdéwà wọ bàtà wà rú mọ́ṣáláṣí báyìí ìgbẹ́lọ́wọ́ bá ti wá pàṣẹ ìdìtẹ̀ nígbà ànábì ń sọ̀rọ̀ bàtà ànábì gan ní a máa fi bàtà nìyẹn lára àríkẹ́mẹ́nu àbúdá àwọn àbí tàbí ìhòòrò ọjọ́ láàrú ànábì ní ìdá sọ́là àhàdùkùn ẹwà wọn tó ń dẹ́bí kọ̀ọ̀kan nu yín bá fẹ́ kírun fàkọ́lá àná àlẹ́ yìí ọwọ́ abọ́ bàtà rẹ lẹ́sẹ̀ fàlàyé òbí bí i mọ́ àhàdà ẹ̀wọ̀ bàtà tó bọ́ lẹ́sẹ̀ ń mọ́ fi kó nira bẹ́ẹ̀ nìkankan o mọ́ kò sí jẹ́rìí kó ti wá tẹ mọ́lẹ̀ tó ti máa ní lára tó ti máa dé tó ti máa disturb ẹlòmíì ànábì ní ìtọ́bi kò sí nìkan tó dẹ̀lòmíì lára faliyẹjẹ alùhùmá bẹ́yìn rẹ̀ jìlẹ̀ yìí àárín ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó bá kàrẹ̀ síbẹ̀ yẹn ni pé ẹsẹ̀ rẹ̀ kan ló dúró báyìí ẹsẹ̀ rẹ̀ kan dúró báyìí àárín méjì yìí kó bá tààrẹ̀ síbẹ̀ ànábì náà bá ti lè kó síbẹ̀ àwọn olùyùsọ́ lè fi ìyìmọ̀ wọ méjèèjì sẹ́sẹ̀ kọ́ fi wọ́n sínú àbẹ́sọ̀ wa bọ́ síbì kan tẹ́lì kó wà fẹ́ kọjá dé pé yóò mọ̀ lẹ́nìkan lára ìdíkò ní ojú mẹ́tọ́ lọ́dún kó bàtà sílẹ̀ mọ́ bí mẹ́lòmí lára ẹ̀dà kò sáàtọ̀ ìbá wa ní bàbá bọ́ bàtà sílẹ̀ ká mọ́ fi ní mùsùlùmí lára wa wọ̀ sẹ́sẹ̀ náà ìta wọ̀ sẹ́sẹ̀ náà gbọ́dọ̀ tó padà kó nira báwọn mùsùlùmí náà mọ́sálásí oníròdù tí wọ̀ kan wá wọ bàtà bọ̀ ọwá wọ́ ọwá wọnú mọ́sálásí gbogbo àwọn tá a bá rí bò ní ara wó ti ṣe àwọ̀ká ah, eh, ah, inú ah, àríwá kọ̀fọ́tébù wọn kódà ní tó bá tó sí yẹ́gbẹ́ ẹni oníbẹ̀fẹ̀ṣẹ̀kẹsẹ̀ rẹ wọ́n ti wọ́ bàtà tó yóò kàn mọ́ ìrọ́ ní pé ọ̀dìbìkó àmọ́ ọ̀dìbìkó kìíní kan yóò mọ̀ fúnyàn ní ṣe trọ́mà láti ṣe mọ́ yóò dà mọ́ disturb brain èèyàn oníwà comfortable nítorí ẹ̀ mọ́ fi bàtà rẹ̀ nìyàn lára àmọ́kárí mọ́sálásí tẹ́rà tí ìtẹ́rọ̀ jù sí tẹ́rà tí ìlẹ̀ táìjì rẹ̀ pé ẹ̀ ń kọ lọ́wọ́ ní o pé ẹ kọ débì kan ní o àbí ìdí lẹ́bẹ́ kí ni lórí ilẹ̀ lẹ́bẹ́ kí ìdí àbẹ́ òkú lẹ́bẹ́ kí òun sí lára orí ilẹ̀ lẹ́bẹ́ kí òun sí òkú lára wọ bàtà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kódà mọ́ ni ẹ kábọ́ bàtà ló

نعم عن أبي قتادة الأنصاري رضي الله عنه نعم أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل أمامة بن زينب بنت رسول الله صلى الله عليه وسلم مم. نعم وليا بالعاص بن ربيع بن عبد الشمس فإذا سجد وضعها وإذا قام حملها أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أن النبي صلى الله عليه وسلم كان يصلي أجدب كأبيك من ذكري يا يوسف لك أولا النبي من كيرو أولا النبي من كيرو وهو حامل أمامة بنت زينب بنت رسول الله ó láàdínábì wa máa ń gbé Umama dání ó máa ń gbé dání dání Umama Umama yìí jẹ́ ọmọ Zainab Zainab yìí ojú ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn míì nú àwọn àlùfáà wọ́n lòun ní àkọ́bí ànábì kí n ṣe kóun ní àgbà gbogbo àwọn ọmọ tá ànábì bí ìyẹn òun Zainab àwọn kan sì ní láàárín àwọn obìnrin òǹlàgbà gbogbo wọn ala kulli hal tó ti bóyá jẹ́ àtòǹlàgbà àtòǹlàkọ́ bí ọmọ àlẹ́bì Zainab lára àwọn ọmọ tí àlẹ́bì gbé sí láàlẹ́bì fọwọ́ ara rẹ̀ gbé sí òwò àlẹ́bì Zainab wà kálímà ó ti lọ́kọ ó ti bímọ kódà ìlọ́kọ rẹ̀ ká tó gbà nẹ́bí dìde lójíṣẹ́ lànẹ́bí ti fi lọ́kọ ó kù díẹ̀ lànẹ́bí ó mọ̀ gbà wá yìí ẹni ó wá fẹ́ nàlẹ́ tó kọ rẹ̀ jáde ní ìtẹ́pẹ́ ní àbúrò áàs ebi ní rọ̀bẹ́ ebi ní abdul shams ń lọ́kọ rẹ̀ kẹfẹ́rí ìgbà nábì wá dípò polówó islam zainabu ti gbà fún bàbá rẹ̀ ọkọ ògbà kò wájá tí zainabu ọmọ ànábì free azọ wa mẹ́ka ìgbà ọ̀rọ̀ wá hijira tánàbí ní káwọn sọ̀hábà máa ṣe ìjírá Abul Aasi ibn Rabi' kò gbà kí Zainabu ọmọ ànábì ò ṣe ìjírá in fact kódà àwọn àfáà mi nínú dáadáa kan tọkọ ọmọ ànábì ṣe tí ń ṣe Abul Aasi tó ṣe mú Zainabu ìgbà ànábì bẹ̀rẹ̀ sí ní polówó Islam àwọn kèfèrí àwọn àǹtí pé kó kọ ọmọ ànábì lẹ́ẹ̀ ẹ̀kọ́ ọmọ rẹ̀ dànù níjọ́ níta mọ́jọ kí ní kan wáyé ah, olórí yìí kọ́ ò à ah, níjọ́ akọọlẹ̀ títí aládìlẹ́bì kan máa ń kí fún yíò lọ́tọ̀ ànábì ni a ah, ó ṣàdéhùn fún mi ó sì múṣẹ tó sallallahu alaihi wasallam ẹ̀sìn ọlọ́ọ̀lẹ̀ sí wáyé àyẹ́bí máa ń sojú ṣáájú ẹ máa wo tí mo wẹ́ o nígbà ìgbà wá lọ Mẹdínà tó di ìjírá abúlé áṣì ògbà kíjẹ́ ìdàbù lọ adẹ́bìbì dé Mẹdínà ìgbà wá dé Mẹdínà lọ́dún kejì ma ní ọdé Mẹdínà tí ogun bá dàrí tẹ́lẹ̀ abúlé áṣì wà nú àwọn tó wá láti mọ́ta wájá ìgbà àwọn mùsùlùmí wá borí lógun Bádàrì àbúlá àti ògbógun lọ pẹ̀lú àwọn kèfèrí àbówà ní àwọn tí wọ́n kú lẹ́rú ọmọ mi tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ju ṣe ìjíráwá Mọ̀dínà ló bá tú Zainabu lẹ́ alábìkan tó rẹ̀ ìgbà tí Zainab ó fi wá dé Mẹ̀dínà lòfin bá dé ọlọ́run bá ṣe ìgbófin olùgbàgbọ́ òdodo lóbìnrin ò gbọ́dọ̀ fẹ́ lẹ́bọ ní ọkùnrin nítòtú ìgbéyàwó nù títí mo bá fẹ́ pófin ọlọ́run ayé máa fi ṣojú ìṣáájú rẹ̀ sọ pé ká ní wọ ni wà nínú situation báyìí nítorí màá rò ní pé ah nítorí òun sì ń bẹ́ kéfèé rí táwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ ní kó kọ Zainabu lẹ̀ kí ló ń wí olóhùn ọkọ̀ ní ìsìn òfin ọ̀tọ̀ náà ti wá dé pé Zainabu náà lè fẹ́ ni tí è ṣe mùsùlùmí tó wá fẹ́ compromise gbọ́dọ̀ compromise lóòótọ́ sóre yìí fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ irú oore tí wọ́n ṣe fún mi ọlọ́run gbàgbé ẹ̀ láyè lọ́dọ̀ tí wá sí ẹ̀sìn Islam ẹ̀sìn tó lófin àbúlé àṣìlá wá mọ̀dínà ìfẹ́ lọ rí báyàwó nígbà tó dé ọ̀lẹ́fẹ́ mọ́ àtútọ̀ bá tó gba islam ààyè ṣe islam tó ọ̀lẹ́fẹ́ ló ti padà ó padà kó mi lórí èyí ìfẹ́ mọ́ gbàtí ó ṣe rá bàbà ọjọ́ mélòó lọ ọjọ́ kan lọ ọjọ́ kan bọ̀ láàrin ọjọ́ mélòó kan ó pẹ́ díẹ̀ ìyàwó mi ni mo sì fẹ́ràn rẹ̀ ó bá gba islam padà anábì wa tún wọn so papọ̀ sallallahu alayhi wa sallam àmọ́ tó ń ti bẹ́ẹ̀ nígbà tó fi di ọdún kẹjọ sí hijira Zainab ó ti jáde láyé wọn radiyallahu ta'ala anha ọlọ́mọtàbà yẹnu sí àtọkọ rẹ̀ ala kulli ọmọ rẹ̀ tó wá bí kalẹ̀ ọmọ yẹn ni. Umama anábì ti fẹ́ràn Umama yìí náà òun nìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ lójú ẹ̀ Umama yìí ó dàbí anábì fẹ́ràn rẹ̀ díẹ̀ níta anábì bá ń ra nǹkan bọ̀ yóò ní á ilé mo fẹ́ lọ fẹ́ ní kí mo fẹ́ràn jù náà àwọn ará ilé mi àwọn kan nílò wà fún Umama ala kulli hal ọlọ́mọṣàbáwá yẹrùsálẹ̀mù Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan rí kí òun fọwọ́ rẹ̀ gbọ́mọ́ sí ìbànújẹ́ ńlá ni mo tó ti bẹ́ẹ̀ rú àdánwò ìyáàdù kànáàbì tí wá ṣe kan kì í ṣe méjì ẹ̀yin náà wo ọmọ ilé ilé yìí ti dàgbà nìkan ó kú lọ́mọdé ó ti dàgbà ó dà wọn nígbà náà pé zainabu ti ń lọ bí ọ ń lọ bí ọgbọ̀n ọdún kankan ṣe ń bímọ kí ẹ wá gbólódì wọn náà sọ̀rọ̀ kàkọ́ yálà pé ọ̀ bímọ ó ti tó ọmọ tá a sí twenty to thirty àbí thirty kìíní kan lé díẹ̀ wọn á lọ mọ ohun tí ìfọwọ́sí àdéhùn tí wọ́n sọ bí wọ́n ti máa bẹ̀rẹ̀ fún ẹ̀wẹ́ dáadáa o ẹ̀ṣẹ́ báyìí o àdéhùn tí wọ́n mú ìdáàbò rẹ̀ kan fún ẹgbàá ilé ìyẹn kọ́kọ́ fi bu ara rẹ̀ òní kó wà oníkẹ́bí ṣe ìpèlè àbí láti pè é asọ́tẹ́ kọ́kọ́ lọ́mọ lára oníkẹ́bí ṣe tó lọ́mọ ìmọ̀ lára ojú àdéhùn Muhammad sallallahu alaihi wasallam àwọn bó ti rẹ̀ ti rí tó kí ló ṣe sùúrù náà ìwọ ọmọ ìyá mi tó bá kàn wọ́n náà ìwọ náà ṣe sùúrù bá nẹ́bí ti ní tọmọ tó dàgbà yìí ọmọ òkú òǹdó náà ìmíjì ò ní tọmọ tó kan lọ ìmíjì ó lé díẹ̀ ìlú yìí ó lé Ibrahim ọmọ tó bí bá nẹ́bí dá nẹ́bí ló ń sọ lóko abálábá bọ́ ọmọ Ibrahim njọ Ibrahim jáde láyé wàláyé omi jábọ́ lójú ànẹ́bí sọ́lá àdùsọ́ tàbí ní nàìjíríà látẹ́gbà ojú mi ń ọkàn mi ń banújẹ́ àwa ní jẹ́ kí ìkẹ́ kó já ìlẹ́nu wa àbí jínú ọlọ́run bá dùn sí àmọ́ fa inna ala firaqika ya Ibrahim àmàṣẹ́sọ̀nà ààyọ́ ọmọ Ibrahim yìí mọ̀ jẹ́ ń tọ́ ìjáde láyé wa yìí orí ìbànújẹ́ láwa ìjáde láyé rẹ̀ yìí orí ìbànújẹ́ láwa tẹ́sí ní ọlọ́kùnṣà ni wa kú fún yàrá yìí ṣe ń tọ́ abánigbó tí ó rí ní ìlú ẹ̀ka ti tèmi náà ni kódà ọmọ ilé ìta àwọn ilé òdògba sóná hàmùbọ́là òdògba ní òdògba sóná òdòmọ ọjọ́ márùn-ún àwọn ọjọ́ ẹ̀fà di bá a ti ń wíyè nínú gbàgbé pé á ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nù ayé ìmúná ti ń bẹ lọ ọlọ́ba nǹkan wọn náà kó náà ṣùgbọ́n àrùn jàǹdà lọ́dọ̀ àwọn tí èké bá wọn wọ́n di ṣùgbọ́n àrùn jàǹdà ẹ̀kọ́ lọ síbi àjọ pàdé ara wa padà bóyá ìfẹ́ òun táàtì wájọ láti jọ rí ìròdọ̀ alákùnlé ha gbogbo tó bá dé bá olùgbàgbọ́ òdòdó lànàbì ṣe ní tádẹ́wò kan bá bá yí kọ́kọ́ rántí tèmi náà èyí lọ́ọ́ jùmọ̀ pé nǹkan kan ò sí ọ́ láwọn ọmọ kìíní kúkú yàn ọmọ kìíní kúkú yàn ọmọ kẹta ọmọ kẹrin ọmọ káàrún ọmọ kẹfà ẹnu ọmọ méje déyàn bí láyé kí wọn bọ wa ẹgbẹ ọgá àdúrà ló bá rí pé ọlọmọdé àfọwọ ara wa gbọmọ wa sí mẹ́fà lànà bíbọ̀ ara rẹ̀ gbé sí wà pẹ́ ọ̀kan ọwọ́ ara ẹ̀ gbogbo wọn sí àbí tí wọ́n ti sẹ́ ìsàbò ní tó sọ pé ẹ̀wẹ́ báyìí ẹ̀ṣẹ̀ dáadáa ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí lámọ́sábà òṣìṣẹ́ ìjẹ̀fà lọ́wọ́ Muhammad abúkọ̀tádà wa ládàbí wá gbé ùmọ́mọ̀ yí wá ùmọ́mọ̀ yẹn lọ́mọ tá ní ọmọ sáyẹ́nà ó wá gbé dání lórí ìrùn abúláhásù tó wá jẹ́ bàbá umama náà wá ń fàṣù kọ́mẹ́ntì pé a ah, ọ̀nà wà amin ó ní bàbá umama abúkọ̀tádà wá ní ìgbà náàbì gbé umama dáníwá kírun yìí fa'ida sájàdà anígbà náàbì bá fẹ́ forí kanlẹ̀ wàdọ́ àhà yóò gbé umama lẹ́ òfìlè forí kanlẹ̀ wà ìdàkọ́ tó bá ti wá fẹ́ dìde dúró padà habalaha yóò tó tún ìmọ̀mọ̀ gbé lóṣù gbé dá nípa lẹ́nu ti kírun àwùjọ náà nù àwọn akẹ́nu àwọn olùkọ́tàn àmọ́ bó ti lálàáfíà wọ́n ní jọ́tà nábì ń gbé ìmọ̀mọ̀ yìí wọ́n ní jọ́ náà ṣe déédéé jọ́ ti yà rẹ̀ jáde láyé ẹgbẹ́ jọ tí ìjọ ìjọ

torí ní sí iṣẹ́ ìlú ti kọjá nta kòfin lára àwọn ọmọ wa à ń gbọ́ ọmọ lẹ́ à ń gbé dìde à ń gbé sọ́wọ́ à ń gbé ẹ̀rẹ́ yẹn ti bíjì pẹ̀lú nǹkan mi lórí ìrùn lórí ìwà àti bọ́ọ̀lù ọmọ sí nǹkan mi àwọn bùkọ́ àti màá ní pé yóò bá jẹ́ sí nǹkan kó jẹ́ amánú yẹ sí kó jẹ́ sí nǹkan kékeré lákàn rárá sí i pẹ̀lú èyí ó ti kú ní kékeré ó ti fẹ̀ ó ti tóbi ó ti pọ̀ àbáwa ní ẹyìn ibá ti lẹ́dìí adúlápọ̀ọ́lẹ̀ tó gbé wá gbàláyè rẹ̀ wà náà èyí ó já mọ̀ pé àwọn kẹ́kọ̀ọ́ kan wà tá a lè mọ́ sí lórí ìrun àwọn kọ̀ọ̀kan wà tá a lè mọ́ sí kí ni adúlápọ̀ọ́lẹ̀ anábọ́à Muhammad sallallahu alaihi wasallam ti ń lọ́wọ́ ní olé ní yálà Aisha ti dọ̀dọ̀ la ní assalamu alaikum anábí ti bọ́ mi lẹ̀kùn ó sì sílẹ̀kùn Aisha ó sì bá Aisha ó sì àwọn náà ni ẹrú iṣẹ́ báwọn à ń gbọ́ ọmọdá ní agbègbè bá jẹ́ pé bí náfílà ní òṣẹ́ bí gbóyún àtọ̀nà àti náfílà tẹ́sán náà méjì ló jẹ́ pé a tún wá kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé àṣà lè gbá àwọn ọmọ kéékèèké wá mọ́sálásí àṣà lè gbé ni wọ́n wá ti gbé wọn dání alátúnwá wo bí ta tọ́lẹ̀ kan náà pé àwọn èèyàn ó gbọ́ ọmọ òpó ló wa tọ́mọ ní gúútù máa sunkún ọmọ yóò tún wọn ṣe kí ni jẹ́ wọn àmọ́ táàbà gbá àwọn ọmọ wa mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ àmọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí mọ́ṣáláṣí ní ẹ̀kọ́ tá a ní ẹ̀kọ́ bá ìsọmọdé wà gbé wá tó máa ṣe nípa ṣọ́sọ̀ ma pariwo ojú ma fò káàkiri ma fò lọ́mọ́ fò bọ̀ tí yóò ma disturb káwọn èèyàn lè concentrate lórí ìrù tó ráwọn àbá dá ara wọn láàmú lórí ká gbọ́mọ dédé wọn mọ́sálásí tán kọ àìmọ́yé tíra lórí ẹ̀bá àdíkì kan dá àdíkì Muawi àti mẹ́lọ́dọ̀ Tabarani táwọn tí wọ́n máa ń kọ̀ jẹ́mù ká gbọ́mọ dédé wọn mọ́sálásí máa ń lò wọ́n lá nàbí ní jẹ̀lébù masajidakum sibiyanakum wa majalinakum àdébì yóò lálàáfíà alánàbí ní masalasi yí ẹ má jẹ́ káwọn ọmọ kéèkéèké ó má débẹ̀ ẹ̀sùn má jẹ́ káwọn wèrè ó má débẹ̀ àdébì yóò lálàáfíà ẹlẹ́ẹ̀kejì wọ́n ti máa kọmọ kékeré àti wèrè sínú ìdájọ́ kẹ̀kẹ́ náà gbogbo alamọ̀ bí wèrè jírí wọn jọra wọn fàálákùlì hàl alẹ́mọ́mọdé wa mọ́sálásí àmọ́ mọ́sáàbà mọ́ mú wá ẹ̀yà tí mọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká tó pò lé ní mọ́sálásí là ń lọ yìí orí à ń lọ yìí kìí ṣe léèrè o ibi à ń lọ yìí kìí ṣe lé ariwo o a ti ń tè láti wọn bá sì ti dé agbọ́dọ̀ àrẹ ìjìṣà fún wọn àwọn àtakásà kan bẹ tó dálẹ́lẹ̀ ìwáyìí ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n lẹ́rìí lórí ẹni kò sì lẹ́rìí àwọn adémọ́síláṣí abẹ́ tó sáfú àwọn akọ́ àwọn àgbàlagbà sáfú wájú àwọn adé àwọn ọmọ kan lọ mú sáfú gbẹ̀yìn lẹ́yìn ẹ dákun a ti tírú múlẹ̀ káwọn ọmọ òun mọ́ sí nípa wọ́n bá ti kọ́ ọmọ kéèké jọ níbi jáde dípò yẹ kó mọ̀ kí wọ́n ṣe láti láwà kódà bá ti sọ fún láti lólè débẹ̀ fún mọ̀mọ̀ tó bá ti kó wọn sójú kan ẹ̀ ń fàyè ilẹ̀ kan ṣeré ni ẹ bá ti wá máwọn ọmọdé ọmọ sára sí àwọn àfáà kan fi wá mú ọ̀rọ̀ wá pé ẹ kì wọ́n bọ̀ àárín àwọn àgbàlagbà táà bá ti wà pẹ̀lú ra wọn hàn nínú ìṣeré àgbàlagbà kan dúró báyìí ọmọ ìkéré kan tẹ̀lé àgbàlagbà méjì fẹ́mọ̀jà ní ọmọdé mọ́sálásí mọ́ kò dá ṣàkàṣà ní anábì ní bí ọmọdá nínú mọ́sálásí yìí èso gbé dání kírun èyí tó tún wá burú jáì tó pọ̀ ní wọ́n yẹ̀ yóò bá wà yìí àwọn bàbá kan ń bẹ àwọn bàbá ẹlẹ́gbàá láwọn ń pè wọ́n abájíní àwọn bàbá ẹlẹ́gbàá àwọn inú mọ́sálásí ọmọ ìgbẹ̀gbà ní àbá àwọn àtòrí tí máa ń gùn báyìí tí ó pé ọmọ òtí ìṣeré gbáṣán tó bá nà láti bí ṣára ẹ̀dàkùn ìwà tí ó dá ní o ìwà tí wà ní o sẹ́mọ̀ tá à ń ṣe o ọmọ tẹ́ ṣára lè ní lọ́la tó bá tọ̀ tún lábá àwọn Yorùbá sì sọ̀rọ̀ kan bí àwọn sọ sí làwọn bá wọn dó sí àwọn àmúmẹ́ yóò bá ní òòṣà tó bá ń lé ọmọdé díẹ̀ òòṣà náà ṣe tán láti pa àwọn olóòdílé òun àwọn ìwà tó lóòṣà ìsìláàmù ní ilé rẹ̀ jẹ́ àjẹ́kọ́ ọmọ kéékèèké ó máa ṣe mọ́sálásí jẹ́ tí ń lé àwọn ọmọdé kú ò ẹ̀yìn yóò padà dàgbà tó ẹ̀kú tán àwọn ta ní ó padà fẹ́kùbà àwọn ọmọdé ń léwu náà bá ti wá léwu sọ́ọ̀tọ̀ ta ó padà kú mi táàbà tí wá mọ̀jú mọ́lá ní sẹ́wọ̀n mọ́ yẹ àwọn ọmọ òkè padà tẹ́lọ ládùúgbò ẹwà àwọn àbáyọ̀rọ̀ àwọn ọmọ kírun mi nílẹ̀ ẹja àtàkì ní ládùú nígbà tẹ́ ìjọ wọn mọ̀ ká mọ̀ lè ọmọdé mọ́sálásí ká mọ̀ lè gba sáwọn ọmọ mọ́sálásí ẹ̀kọ́ wà nípa ànábì sọ̀lá àsọ̀lá ọmọ ìgbé àwọn ọmọdé dání èyí wọn á tọ́jú wá já síbì kan pé á ànábì mọ̀ láàrin ọmọdé lójú náà anábì ní kó ń gbé anásù wa mọ́sálásí gbà míì ìwà dúró sẹ́jọ́ àlọ́ ìwà rẹ̀ anábì ọmọ ṣe kúdùbà ló sì mọ wójú anásù náà ọmọ ọmọ rẹ̀ sallallahu alaihi wasallam gbogbo akákọ̀ ogun àwọn ẹ̀kọ́ yìí nǹkan pọ̀ tó yẹ ká mọ̀ báwọn nínú ṣiṣẹ́ àtẹ̀yẹ anábì ọmọ lọ ládùúgbò yóò wá bu omi ní gbogbo ẹ bá alìmọ̀lẹ́ rẹ̀ kìí kí àfihàn ọmọdé ti máa ń dùsù gbóró lọ́wọ́ ànábì nù sọ́mọ̀lá ìwọ ọmọ aranjú káàkiri àdúgbò ilé rẹ̀ àmọ́ nílé tí ó lè rí ọdún ni wọ́n dún àlè yọ mọ́ wọn lè rí ọgán fún mọ́ bá ti rí ọba ìlàsán tó tàbá ìgbé gbogbo àwọn àlùfáà tá a bá kọ́ àwọn ọmọ ń kéwú náà ká mẹ́kọ̀ọ́ mẹ́ àmọ́ àwọn àlùfáà kan wà wọ̀ tí wọ́n sì ní o mọ́ rọ́jù káwọn ọmọ máa di pé wọn ní gbọ́rọ̀ sẹ́ni nǹkan lẹ́nu mọ́ ẹ̀fà abúlé kan pọ́ mọ́ kéré ṣe kíni wọ́n ìbẹ̀rù ọlọ́run wọ́n gba àwọn ìjọ ìjọ tó bá yẹ kọ́ yọ ọrẹ́ yọ ọrẹ́ ìjọ tó bá yẹ pọ́rọ̀ ló yẹ kọ́ sọ ọ̀rọ̀ bá sọ̀rọ̀ ọlọ́yẹ pé kọ́kọ́ ra fún bàkàndì báyìí ní títọ́ jáde lẹ́nu ẹ̀ kọ́kọ́ ra fún náà ǹjọ́ bá sì gbàgbé mọ́ fọ́ra ayé lórí ìbọn ra lóbi ǹjọ́ bá gbàgbọ́ mọ́ pé mi ọlọ́pọ̀ sáàtà ní ọ̀pọ̀ kan wọ́n ọlọ́pọ̀ ìsàlẹ̀kùn dáadáa fún wa ìsàlẹ̀kùn àgbọ̀ ìsìnkọ̀ ibi ìlàgbò lè ní abúlọ́wà ni wọ́n lè yí òkàrà méjì wà ìlú ìlú fọ́lẹ̀ an yă zira wa iyakun ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da sallallahu wa sallim ala abdika على رسول الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك طيب السؤال one two èmi jìbá sorry fọ́tọ̀ tí èyí bá ń fi nínú àìlèyàn ṣe irú bí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ máa sọ sáàdà òfin àdáadá èyàn wá gbàgbé ìmọ̀ sọ èyàn lè ṣe ìṣòro ìṣòro ìṣàrí tí èyí bá kú الحمد لله wassalamu ala على رسول الله wa man wala wa taba'a huda ila yawm al-qahu wa ba'd ìbéèrè pàtàkì ìbéèrè alan tó kírun lọ ó wá forí kalẹ̀ subhana rabbiyal a'la tó yẹ ká mọ wá nínú orí mu kò rántí sí rárá mo sì kí láti sí rárá ó kà dé ní àbí ó kà dákẹ́ náà ó lè ṣẹlẹ̀ a ní ìjẹ́rú ẹni bẹ́ẹ̀ tí yóò ṣe sùjúdù sáà bẹ́ẹ̀ yóò ṣe sùjúdù sáà wí tí wáyé pé kò wí rárá àmọ́ ká ní ó sì rí ẹyọ kan wí kò kàn wí pé méjì mẹ́ta ni èyí tó jọ ọ̀ranyàn nínú àwọn ìrántí ọlọ́run tá àmọ́ wílórí sùjúdù yìí ẹ̀yọ̀ kan náà tó bá ti ní a'la gbogbo èyí tó bá ń tẹ̀lé kí ni àwọn yíò ṣùgbọ́n so pọ̀lẹ́ kan náà bá yá

Hmm? Hmm? ẹ̀yọ ẹ̀gbọ́n káwọ́ pé dáàdì ẹ̀gbọ́n ló bímọ àwọn ọmọ tiẹ̀ tí wọ́n lè rí ojú ìyàwó káwọ́ pé bàbá ti ní hmm. ẹ̀gbọ́n bàbá ti ní àwọn ọmọ tí òun tí wọ́n lè rí ojú ìyàwó abadala ọ̀nà dìjì abadan àwọn tó lè rí ojú ìyàwó èèyàn tó wáyé kó lónìí kọ́ tí ó bá lónìí kọ́ tí ó kí bóyá ó lè ṣe orí ilẹ̀ fún wọn tó lè wà nulé tó lè máa wọ hijab tó lè ṣe ọwọ́ rẹ̀ débi irú bí ilẹ̀ fún wọn tó lè rí ẹsẹ̀ rẹ̀ débi orúkún òní ká ní ọmọ ìyá kankan náà jọ nínú ẹjọ jẹ́ ọmọ kíni sorry ọmọ òun àti ìyàwó wọ́n jọ jẹ́ ọmọ ìyá kankan náà ọmọ táwọn yóò bá wá bí wọ́n lè ṣe ni wọ́n lè rí pọ̀ nísìnyí ní fámílì ti ọkọ kódà ní ọmọ ìyá àti ẹ̀ àtọmọ bàbá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n rẹ̀ gangan àbúrò rẹ̀ gangan kò lè rojú ìyàwó rẹ̀ mo níyàwó àwọn ìyàwó mi lónìí kọ́ wá lẹ́ni tá a dọ́jọ́ mọ ìyá lọ́kùnrin bóyá gbọ́n mi ni o bóyá búrò mi ni o kò lẹ́tọ̀ọ́ àti irújú àwọn ìyàwó tèmi bóyá mi ká tó máa mọ ọmọ ìyá kájọ bí wa nù ká tó máa sọ pé ẹni tọ́jọ bí wọn àti ìyá wa àmọ́jọ bí wọn àti bàbá wa àbújọ mọ́ ń kú wa èyí ò tiẹ̀ jìnnà yányá ọlọ́wà ẹlẹ́ẹ̀kejì nínú pẹ́sọ̀ yìí wọ́n á ní ká anábì sọ̀lá àlùsọ́lá táà ń sọ pé táìsà bá ń lọ pẹ̀lú rẹ̀ nínú mọ̀mọ̀ sí ojúlẹ̀ yìí tá bá ń lọ rí ṣe hajj ní o àbọ̀fẹ́ lọ rí ṣe umra ìyẹn ló fẹ́ ti wà lórí obìnrin pé látẹ̀ntẹ́kìlò ọ̀kadà tó máa ń lo nìkọ́ọ̀bù níbi táyé tiẹ̀ fi dé yìí nísìnyí níjọ́ èrò pọ̀ ló náíjà fi ní pé táwọn bá lọ gbà mí wọ̀n ní pàdé ọkùnrin pàdé òsì yẹn púpọ̀ lójú ọ̀nà mélòó gbogbo wọn jọ náà gbogbo tán pé mọ̀ dínà jọ náà mélòó ni. tẹ́lẹ̀nu mọ gbogbo fẹ́ǹsì mọ́sálásí àdínábì sọ̀lá àsálátà àti nílé ní tá à ń kírun gbogbo tán pé gbòòrò mọ̀ dínà kò ju àwọn lọ́jọ́ náà. bàkẹ́yìn tó ti wá dé kó ti kan mọ́sálásí ànábì bàkín ẹ̀yin ó di náà gbàgbé bàkín wà lọ́rọ̀ ẹ̀yin ó di náà ń pè bàkín ẹ̀yin ó di pọ̀ ní ìsìn ó ti àmọ̀ owó bàkín lọ́kàn á bẹnu mọ́sálásí ànábì níṣẹ́ gba mọ́sálásí ànábì ti expand débi pé fẹ́ǹsì wọ́ọ̀lù mọ́sálásí ẹ̀jẹ̀ bí wọ́ọ̀lù báyìí papọ̀ mọ́ fẹ́ǹsì bàkín níṣẹ́ èyí tí ń bẹ láàrin méjèèjì pé á ló tó 200 feet mọ́ èyí gbogbo ẹ̀ ti súnmọ́ àwọn dé so yẹn ló fàdá ìṣàwọn sọ pé níjọ́ náà pẹ̀lú báwọn ti kéré tó yẹn mọ́ fagbé àwọn lè mọ́ rí lọ́gbà mí kó mọ́ sọkún yìí lọ́dọ̀ àwọn òfin ẹ máa lò ní kọ́ọ̀bù yẹn àwọn fẹ́ mú tẹ wà tí ojúlẹ̀ orí báyìí bọ̀dá àwọn ọkùnrin bá ti wá fẹ́ dé kí làwọn wá ṣe àwọn kan mú aṣọ àwọn àwọn kan dàbòlẹ̀ káwọn lè fi bo ojú àwọn lẹ́yìn lè ní ìsìn àti wá pọ̀ ìfarabára fẹ́ kó mọ́kà mọ̀dínà bẹ́ẹ̀ bá lọ pẹ̀lú train ẹ lọ pẹ̀lú plane bẹ́ẹ̀ bá lọ pẹ̀lú plane ẹ lọ pẹ̀lú mọ́tò ayé ẹ̀kọ́ èmi ọ̀rẹ́ ní tí máa ń fẹsẹ̀ rìn abẹ́rẹ́ tí ń gbọ́ra kó mímọ́ níṣẹ́ sọ́yìn abábẹ́ lọ inú mọ́tò tẹ wà ní o inú pléènì tẹ wà ní o inú tréènì tẹ wà ni o ọkùnrin wà pẹ̀lú yín fi hàn àlà làwọn bá ìwá ní àwọn obìnrin lásìkò wa wọ́n kàn lọ wá aṣọ kọ́mọ ló ti ń jẹ́ nìkan ọ̀mù tí wọ́n fojú lẹ̀ báyìí tọ́kàn wá ìrè pé aṣọ kan tí wọ́n kàn fi kọ́fà ojú wọn olùkú yàrá yọ ọ̀rọ̀ méjì báyìí tó yíò ó jẹ́ nǹkan tí ó pàtàkì ká gbọ́ yé tó eléyìí kì í wá ti kóbìnrin láǹfààní mọ́ síjúlẹ̀ mọ́ bò ó ilé ìkó kọ́mọ̀ láwọn ìdìkan lẹ̀ Yorùbá wáyé àwọn ilé alẹ́ Yorùbá ọlọ́mọta sànù wa ìgbà ó tún láwọn àdúgbò ní àmọ́ ìfẹ́ dákọ̀ àdúgbò kó máa di pé àárá àdúgbò máa mọ ládùúgbò tí wà lẹ́gbẹ́ wọn ṣàpèjúwe ẹni ò dákọ̀ bí kankan o àwọn ilé àmì pé ọ̀rọ̀ yìí wáyé ó dà àwọn ilé àmì ń bẹ tó bá ti ń bọ̀ lọ nú kọ́ńpáàdì wọn sàláwọ̀ àlẹ́ yóò ti gbogbo ara lẹ̀ báyìí ẹ wọlé olóòtú Ọdụ ara wọn kan abantilagbọ àmọ́ ọba ń lọ lọ́jọ́ ọ̀rọ̀ báyìí ọ̀rí olólùkọ́ bú lóòótọ́ o àmọ́ gbogbo tó wọ̀ kò kọjá bí ìdájí ojúgun gbogbo ẹsẹ̀ rẹ̀ pátápátá oníkíni tó àárọ̀ yìí èèyàn máa ta sí wọn èèyàn wá gbà ló kà ó ti ka pàṣẹ àgbà ó fẹ́ ta síta lọ àgbà àti àti ìròyìn àgbà tó kó wá ta àtúbà tẹ̀lé lórí wọ́n lè ní ìjà ìjẹ́ bí ọ̀tá síta. ọ̀rọ̀ yóò yé mi dáadáa wọ́n. mo ní lórí ìlú àdá àmàlúdé ẹgbẹ́ àti ìrọ̀ká tí ó ń lókè wọ́n ó ti wá gbàgbé ìtàpá sí àbúrò tàbí ó wá fẹ́ ta sílẹ̀ lọ́wọ́ ápì òkúta ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ náà tó bá ṣẹlẹ̀ lórí wọ́n bí ìjà ìwà tó tó ní ìjà tó ti ta bá dé àpò wà tẹ̀ka àkúrà wà ọ̀rẹ́ náà. àwọn ọmọ ilé kí ó sábà fi wá ilé kí ó déédéé kí ni wọ́n ṣẹlẹ̀ sí wọn ẹ́ àmàgbé lẹ́tìrì báwọn ìwà táwọn náà tán àti ń wá ilé kí ó náà tàbí ilé náà kò nídìí kẹ́ ágbíò rẹ̀ ìwàjẹ́ ìwálé kí ó dédé lẹ́tọ́jú ń pèjì báyìí kálẹ̀ wálé kí ó dédé rẹ̀ bá àtọ́ ágbíò rẹ̀ kẹ̀mọ́ fún lẹ́sì náà àgbẹ̀kọ́ tí màá rí gbọ́dọ̀ àbọ̀ ìgbèrè pẹ́sẹ̀ ìlànà àbálọ́ náà kọ́ níbi tó bá ti yẹ ká ṣe ń sókè tá a bá ṣe ń jẹ́jẹ́ bẹ́ẹ̀ àyíṣẹ́ ká ti lọ ṣe ń jẹ́jẹ́ àti ń sókè bẹ́ẹ̀ dandan kọ́ ni ká ṣe sùjúdú sáà àti kọ̀bùnú yẹn o àti kéde àṣìlálàyé wa ogbò ẹ ti wáyé ní látọ̀dọ̀ lẹ́gbà Muhammad sọ́lá lẹ́gbà káàlẹ̀ ìsìnìhùnmùn ayata àyàrẹ̀ anábì ó mọ̀ kí rọ bá wọn sàbí gbà yóò sì mọ̀ mọ̀ yóò sì kí àwọn ayà kan sókè ìsìn kí rojú lìfún wọn àgbà alhamdulillah bá wọn kí ọbí ti kí rọ sáà bẹ́ẹ̀ náà níbi tó bá ti yẹ ká tó sókè náà kàkí jẹ́jẹ́ gbogbo ẹ̀ làwọn àlùfáà ni wọ́n kọ́ àwọn ìjọjọ bẹ́ẹ̀ wà látọ̀dọ̀ àdébí sọ̀rọ̀ àṣọyọ. àmọ́sá ní bá ṣe sùjúdù sáwí táwa ní irun rẹ̀ tiẹ̀ náà lé irun rẹ̀ náà tó lé àwọn afá mi náà dúró lórí pé a súnà náà tá a bá gbé bẹ́ẹ̀ a lè ṣe sùjúdù sáàrì nítorí àyà sábà àwọn yòówù láti àwọn ọ̀gá tó bá fún yàn ní oúnjẹ ìyẹn ní káàkiri màgbà tí bí wẹ̀rẹ̀ ṣe wọ́n ń dálópa náà wọ́n lọ́kọ̀ àti wọ́n dálópa lọ́kọ̀. وطعام الذين أوتوا الكتاب حل لكم táwọn nàṣọ́rá bá pa ẹran àlèjẹ́ tí yẹ̀hùdí bá pa ẹran àlèjẹ́ kí ni àlèjẹ́ lẹ́yìn tó bá pa fi bọ̀tà bọ́ fi ṣe nǹkan rí náà tó bá ní pé àwọn adákọ̀ ọlọ́run bá ti ń kó àwọn kan sáà pàǹtí wọn ni olúwa tó gbé dájọ́ ìkalẹ̀ ó mọ̀ wọ́n tèmi àti lọ ó ti wá wáyé bẹ́ẹ̀ náà lásìkò àgbẹ̀lẹ̀ kí aláwọ̀ àìsà ti rí ìlú kan báyìí náà lè jọ̀rọ̀ ìyàlọ̀ àìsà ti láàdá ọlọ́wọ́ ti bèèrè lọ́wọ́ àgbẹ̀lẹ̀ rẹ̀ àdẹ́bí ní ẹkùn lé ẹ̀yẹ dákọ̀ ọlọ́run kẹ tó ṣe kí ni kẹ tó jẹ ọlọ́run ààrùn sọ́dọ̀ Thank you à ń kọ́lẹ́kọ̀ọ́. àti ìṣòro bí nínú àwọn àkọlẹ́kọ̀ọ́ tí ẹ̀yà hákànà kódà tí wọ́n tó jókòó yá àti ìfọlọ́pá àti ìfọlọ́pá lọ́wọ́ kó o ti túmọ̀ sí pé àwọn ọmọ yóò sì láǹfààní àti ìgbìyànjú kan láti ní nípa pé àti oríṣi ìfúnra ìbéèrè rẹ̀ ti fi pé obìnrin tí ó pè wọ́n ṣé dandan kóbìnrin ṣe ìfọ̀mọ́ tó pè wọ́n. Ayé kò sọ̀rọ̀. tọ́yì kákọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ mọ́sálásí wọ́n ní ṣé má jẹ̀mú ni láti wá ní ọmọ sáà bá ti kọ́ lẹ́kọ̀ọ́ o a gbọ́dọ̀ kó wá sí mọ́sálásí ọlọ́kùn rẹ̀ dáadáa fún wa àmá encouragement ni ìkárọ̀ àwọn òbí ó ti ẹ̀sùn àsìkò táwà wà yìí inú eré ipá táwọn ọmọ máa ń ṣe nígbà míì nígbà tó bá gbé mọ́ṣáláṣí àwọn eré tí ò bá ẹ̀kọ́ mọ́ṣáláṣí ni so àwọn apọ́ àbá ti gbé mọ́ṣáláṣí o ìmọ̀ ti ní àti kékeré náà ni mòmìnir ti máa ń kọ́ bẹ̀rẹ̀ ní kíni láti ń kọ́nà wà lẹ́sìn a máa kọ́ wọn bẹ́ẹ̀ tó bá tó dé mọ́ṣáláṣí àwọn ilé tó mọ́ṣáláṣí náà wọ́n ti mọ̀ ah ẹ̀mọ́ ti nípa wọn àti kírun lọ́wọ́ àìmọ́lójọ́ lórí ìrùn àìmọ́sílá ìlú ìrùn gbogbo àwọn ẹ̀kọ́ gbáhùn àṣìkíní àmọ̀ kan wọn irú ẹ̀ so àwọn àfáàrùta àwọn àdìsì tá wá rí tààtì mọ́ sọ fúnra wọn gbogbo wa àwọn ọmọdé anábìgbọmọdé wá wọ́n gbọmọ òkókó wá ṣe ń sokún wa gbogbo eléyìí júwe ìtàfi lọ́lẹ̀ náà ni níbi àwọn tí ẹ̀tún kéré dé gbà ní ìgan àdúrà ànábì tí wọ́n bá wọn lóbi ànábì náà fẹ́ràn wọn dé ànábì tí ń ṣe kúdùbà lọ́wọ́ ọjọ́ kan méjì ṣe wọlé bọ́ níbi wọn ti ń tọ́ alẹ́ àwọn èèyàn bọ̀tọ́ ti bẹ́ ṣubú ànábì ti bọ́ rẹ̀ kódà kò ní ẹ bá ń gbé àwọn ọmọ ó bọ́ ẹ lórí mímbà ní fúnra rẹ̀ báyìí ó sì lọ ní gbé àwọn ọmọ yìí gbogbo eléyìí tó ń júwe ni pé aláwọn ọmọ kéékèèké wọ́n lè wá sí mọ́ṣáláṣí àmọ́ tó ń bí àwọn ẹgbà sí wọn yìí ìtàdì wá yọ ẹgbà tàdì bàbẹ́ lẹ́gbà táàmù lé wọn mọ́sálásí àwọn òbí wọn nìkan ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti lé abáti dé mọ́sálásí báyìí báyìí ni ó tẹ́lá bá dé mọ́sálásí náà abáti ti ṣe repa náà àìsàn máa sọ fún wọn pàtàkì jùlọ èrè pa orí ìrùwò èrè pa orí ẹgbẹ́lẹ́ máa sí lọ àwọn míì ẹjọ́ ni wọ́n máa rò sáàdì wọn wọ́n máa dìstọ́bù àwọn jàmá èyí làwọn afá àfi pàkíyèsí kátọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́wàá ìbéèrè kejì wá ni tóbìnrin tí wọ́n lè kí ọlá ìṣe ìkọ́ ọmọ èyí tó lékè lọ́rọ̀ àwọn àlùfáà ní pé irun pípé ó lè má ju ara yàn fáwọn obìnrin àmọ́ ìkọ́ ọmọ káwọn náà ṣe ìkọ́ ọmọ tí wọ́n tó bẹ̀rẹ̀ irun eléyìí ló ṣe súnmọ́jú nínú àwọn ọ̀rọ̀ tó lọ láàrin àwọn àlùfáà Allahu ta'ala náà. a ní pé ṣé ó tọ́ kí ìyàn ká sókòtò sókè máa ká sókè lórí ẹ̀rọ ìmọ̀ tán mí pẹ̀lú kíká wẹ́n èyí tó lékè ní pé hadith wọ́n látọ̀dọ̀ lẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam anábí láwọn anábí ọlọ́run nínú àṣẹ tán pa àwọn ní pé táwọn bá fẹ́ kírun káwọn kawọ́ àwọn méjèèjì báyìí sórí ara wọn wa alla nakuffa thawban ní ká sì má kààṣọ wa ìyìn làwọn àfáà kan wá dì mú látara bẹ́ẹ̀ pé gbogbo tó bá ti ń jọ mọ́ abẹ́kírun àwọn ti kí ni àwọn ń ká apá aṣọ báyìí à ń ká iṣẹ́ aṣọ pé ó ti takò ìpìlẹ̀ yìí àbáwọn àlùfáà àwọn fàmọ́ra wọn lẹ́nu ara wọn àṣàrò kan tó fi kéré náà tó fi gbọ́lẹ̀ pé ó ṣẹlẹ̀ láwọn àsìkò yìí níbọ̀dí mọ̀kìrúhù ni akórìíra ẹ̀ka fẹ́ kírun ká máa ka aṣọ báyìí wọ́n ni ìwọ náà kàn wo èyí ò lè lọ ní ìtìkí àwọn abẹ́ wá gọ́fúnà lọ lápèjúwe àbí pẹ̀sìdẹ̀mù wọ́n ní Buhari wá ní kọ wá ní aṣọ rọ̀ kí ni lè dé wájú ẹ̀kọ́ máa ka aṣọ báyìí kí láà máa pẹ̀lú nǹkan báyìí ó ní kò lo ẹ̀kọ́ bá ti ń pàdé àwọn èèyàn ńlá ó bá rí kọ́ fẹ́ pàdé àwọn èèyàn ńlá ní háìhà tó dáa tọ́lọ́dẹ́ pàṣẹ pé tọ́lọ́dẹ́ ọlọ́run ní ẹ̀sọ́ tí bá ti jẹ́ wá kírun tọ́lọ́ bá ti wá ìlú eléyìí náà ikú náà gbọ́dọ̀ sọ kí ni kọ́ sọ ẹ̀kọ́ yìí abáfẹ́ kírun náà fọlọ́run sáti sàlù alátán ká nà pa aṣọ wa àmọ́ kì í ṣe ká lè koko lé lórí tọ́lọ́rọ̀ tí àwọn ọ̀rọ̀ míì tún bẹ̀rẹ̀ lórí náà wọ́n bá wà á. obìnrin tó kírun láì wọ khimar ìtàn pèlè khimar Eh, àwọn sísáàdù wa máa ń ṣe tán pè ní khimar gbọ́ yé sí jùlbà khimar onítàbákọ̀wọ̀ lẹ́nu tó lè borí wà yìí débi ọwọ́ gbá ìyàwó wáyìí khimar rẹ̀ ìtàwọ̀ láti yorí wà yìí débò débi gbá ìyàwó wáyìí kúrà ìfìlàtà adétọ́ra borí nìkan ìkíni wáhùn <laughs> khimar tóbi ní bá wé so tó bá wà ló kí náà máa ń pè cape kí ló lóhun khimar bọ́ mọ́ rò pé tí wọ́n fẹ́ béèrè àwọn títà wà náà máa ń ṣe pè ní khimar ní tó fẹ́ béèrè ní jilbab jilbab wà ní tó béèrè wọ̀ láti òkè orí ẹ̀ tó bó gbogbo ara rẹ̀ délẹ̀ iye olúwa ẹ̀rọ̀dì gómìn ló ṣe gíní obìnrin ó wọ́ obìnrin gbọ́dọ̀ gbogbo ara ẹ̀ látòkè délẹ̀ tí ó bá kírun a fi ojú báyìí fèsì báyìí àti ọwọ́ débi ọ̀rọ̀ ọwọ́ àwọn àfáà wá ya pa inú lórí ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ mókè ẹsẹ̀ báhùn àwọn àfáà ya pa inú lórí yìí àbáyìí tó lékè sí pé kó mọ̀ yìí náà wá wàhálà so obìnrin mùsùlùmí tí ó bá kírun bó ti gbọ́dọ̀ máa múra sí ìrùn lélẹ̀ Allahu ta'ala. a ń tí kọ́ sọ́kọ̀ fún akókò máa ma ara ká máa sàn ní mọ́sí tí tí wọ́n ń tẹ́lẹ̀ dé ọ̀la ń tẹ mọ́sí àbí ní mọ́sí. barakallahu fikum. títajà rírajà nínú mọ́sálásí wọ́n ní tó débi sọ̀ráńdì mọ́sálásí náà for instance lákòjúwe ẹgbẹ́ nínú sọ̀ráńdì ẹwọ́rú dèlí ìlúwa yìí ǹjẹ́ náà gbọ́dọ̀ tajà ń lo mọ́sálásí àwa múra wa dípọ́ nígbà wa ń ta múra wa àbí mọ́sálásí ní ọgbà ó ní kọ́mpáǹdì tí ẹ̀ àti wá fẹ́ǹsì ẹ̀ pé ibi tí ẹ̀láì pé fẹ́ǹsì kan ní nígbà yìí ní mọ́sálásí ti bẹ̀rẹ̀ ilẹ̀ wa ló bẹ̀rẹ̀ lè ilé ilẹ̀ wa parí sí níbi táàtì sálù aláì ó ní ibi ó ti bẹ̀rẹ̀ wájú ibi ó parí sí òkọjá àbẹ̀wò kò débi àwọn ìbẹ̀wò ìjẹ́nu ọgbà yìí náà sáwà lè máa ta àlèmọ́ra ń bẹ́ẹ̀ ìyapa ẹnu ń bẹ lórí ọ̀rọ̀ yìí látara ìyapa ẹnu tí ń bẹ lórí pé sára mọ́sálásí ni sáà mọ́sálásí àbí múláàkù mọ́sálásí àbí kìí sára mọ́sálásí àwọn níjẹun àádápadà sáníyàn ẹni tó gbélẹ̀ mọ́sálásí lẹ́ẹ̀ àbẹ́ni tó kọ́ ilẹ̀ ìṣòro tó kọ́ mọ́sálásí káníjọ́ náà jáde ti pè ní pé mo fún rí kó mọ̀ jẹ́ mọ́sálásí kó bẹ̀rẹ̀ láti bí ó bẹ̀rẹ̀ láti bí gbogbo bẹ̀ nídájọ́ mọ́sálásí àyàfi tó máa wá yú àwọn ibi kan àwọn akọ́bí kan bí ọ́fíìsì pé eléyìí ọ́fíìsì lélẹ́yìí o eléyìí mọ́sálásí táwọn gbogbo òfin tó dé mọ́sálásí ò ní dé àwọn àyè yìí so gbogbo èmi làwọn múláàpù yìí kí lórúkọ ẹ̀ kọ́nígọ̀ta wí compound in tó dáàjù fún mùsùlùmí ó ní pé bàbá fẹ́ tajà kárajà kámọ́jù jẹ́bẹ̀ ẹja bọ́ta kúrò nínú ibi tí ò sí lára ilẹ̀ mọ́sálásí àbí ó yá sí bí àgbà tọ́jọ́ kọmọ́sálásí ọkọ̀ mọ́sálásí ọkọ̀ lẹ́kí àbọ́kọ̀ mọ́sálásí ọkọ̀ skúù ẹ bá bẹ́ẹ̀ ra ogun tẹ́ bàárà ẹkùnra yín lọ bí skúù ẹ máa lọ níta fúnra yín lẹ̀ bọ́nù bí tó ti jẹ́ mọ́sálásí tó jẹ́lẹ̀ mọ́sálásí ẹ tètè mọ̀ pé àwọn ìdájọ́ yìí ń fẹ́kí ni ẹ̀ǹdẹ̀ lórí ẹ ní ìtó lékè nínú àwọn ìfàǹfà tó lọ láàrin àwọn àfa Allahu ta'ala wọ́n ní ìyá lè fún ọmọ ẹ̀ ní ọ̀nà nígbà tó bá ń jókòó lórí ọ̀rọ̀ tó ń kí ọ̀rọ̀ nínú ọ̀yẹ́ àbá ah, bá ń kírun lọ́wọ́ ní olé ìjẹ́ ìyá lè mọ́ fún ọmọ lọ́mú ọmọ breastfeed ọmọ ẹsẹ̀ ìkírun lọ́wọ́ ẹ̀rí àwọn èèyàn wá ti ń bọ̀ díẹ̀ díẹ̀ nù àti ìyá bá rí póhùn ti fẹ́ kírun tán ẹni pé lásìkò ànágbà Muhammad sallallahu alaihi wasallam aláwọn ọmọ sí kéèké máa ń sunkún ayé ẹ̀kọ́ téèyàn bá ti ń bí à ń fọmọ lọ́mú ní ìmọ̀ bó ti fẹ́ rọrùn òun fọ́ ẹfọmọ lọ́mú ọ̀sìfẹ́ dú ọmọ ẹfọmọ lọ́mú ọ̀sìfẹ́ rùkú òun fọmọ lọ́mú ọ̀sìfẹ́ ṣé yóò sì rọrùn sá mo lérò pé yóò lè máa rọrùn ká rọjú ká sínú a lè mọ́mọ́ ká dání ìdáàbí mọ́ra ìyóò lákọọ́lẹ̀ tó lábá kírun sán ká Allahu ta'ala báyìí kí ni islam ò lè ti kí ọkùnrin kọ ìyàwó ẹ̀ lẹ̀ látara pé kò mọ iná dáadáa kọkùnrin ó kọyàwó nítorí pé kò mọ iná dá ìjọba ṣẹlẹ̀ àlọ wallahu a'lam afẹ́ kọra wa tàbá ti ní rízìn tó jẹ̀ ní o tó bá pọ́rọ̀ ká jẹun yìí ó ní bó ti pàtàkì lọ́dọ̀ ọkùnrin tó obìnrin wa mọ bí ó ti dáa pé láti wá sí ọmọ lọ ní àwògbàwò ọkùnrin bẹ́ẹ̀ mọ́nà èyí tó fi kọ̀ ìyàwó rẹ̀ torí pé kò mọ́nà dá tí ó máa sọ́fọ́ oníbẹ̀ẹ́ ni yóò mọ́ bọ́ fọ́sọ́ sọmọ létúnṣe oníbẹ̀ẹ́ ni yóò mọ́ bọ́ tún léṣe ẹ̀mí ò wá jẹun náà ẹ̀ lè fẹ́yàwó ẹlẹ́kejì ọba kan ti fẹ́ fẹ́yàwó ẹlẹ́kejì kọ́ wá wá ẹni tí dùmọ̀nà dá owó lè satisfy rẹ níbi

àwọn kọ́ọ̀sì ti pọ̀ lórí kódà lórí tálẹ́ẹ̀dì yóò mọ̀dá wọ́n gán bọ́ wọ́pọ̀ rẹ̀ náà gbìyàwó rẹ̀ sẹ́gbẹ̀ ya ẹgbẹ́ táàbù ní jáde ní fóònù náà dì ní ẹ sórí YouTube how to cook amala. how to cook àmàlà hmm? so ara ṣe báyìí how to cook àmàlà tẹ́wọ́n how to cook àmàlà ń báyìí <laughs> yóò gbé jáde fún ọ tó sì máa sọ ọgbẹ̀ kódà yóò bẹ̀rẹ̀ ní pé wọ́n tẹ̀lọ́ sí gáàsì ọgbẹ̀ pọ́ọ̀tù lé lórí ọwà bomi sí ọwà jógbóná díẹ̀ ọwà sí ìtọ́ papẹ̀tẹ̀ oṣù ọ̀fọ́ ọwà papẹ̀tẹ̀ ọwà sí báyìí tó bá kọ́ fẹ́ pé máa wò ó nìkan fídíò rẹ̀ ń bẹ kárí ìtọ́ fẹ́ pé kéèyàn kan tún máa sọ̀rọ̀ ń bẹ ọyọ́ ń bẹ káwọn tó wà ní epo kèyí tí ti ìtọ́ máa rí bá ti ń da ìlú ti bá ti ń rò bá ti ń rò ah, náà máa wò ẹ má wulẹ̀ kọ́ nítorí ẹ̀ ẹ má kọ́ra yín dákun bá káwọn ẹdíwẹ́sí bẹ́ẹ̀ náà gbọ́ wa báyìí èmi ń bẹ̀ yín pé ẹ má kọ́ ìyàwó yín torí pé kò ò mọ̀ náà dá ayé ti lajú ni mọ̀ dá ẹ sẹ́ndì ẹ̀ àwọn oníké swing gbogbo dọ́ọ̀mí ń kọ́ yín oṣù mélòó kan lọ wọ́n bá yín kọ́ tí ó mọ̀ àwọn kan bẹ kíníkan àwọn oníkíníkan kitchen wọ́n ti pọ̀ ń tàǹsì àwọn kíníkan kíníkan kitchen ẹ bá ti múra mi lọ bẹ̀ wọ́n kàn wá láti sẹ́mínà ìfáàyè dé sẹ́mínà ń gbà ó sì ṣàlàyé báyìí ẹbá ti ṣe báyìí báyìí ó kọ tó bá tẹ́ ní o sẹ́mínà wa lórí wọ́n ti mọ́ sí kíníkà ráìsì ní kòkúmbà ráìsì wọ́n sì lọ́bẹ̀ ìyàwó rẹ̀ mọ́ bá ti ṣe kòkúmbà ráìsì wọ́n yá ó ti ríkà kìnnìkà bread ìyàwó rẹ̀ mọ́ ti mọ́ ṣe coconut bread ìyàwó rẹ̀ mọ́ ti mọ́ ṣe tàbí kíníkà ó lọ lè ṣàwámà ìyàwó rẹ̀ mọ́ ti mọ́ ṣe ṣàwármà yá ṣàwọn dòkítọ́rù wa yóò mọ́ ti mọ́ ṣe ṣàwármà ìyàwó rẹ̀ mọ́ ti mọ́ ṣe tó gbà ó sí ní o rọrùn so ká mọ́ torí ẹ̀ là ń sáré kọra wa sẹ́yìn òní mo fẹ́ kọ́ lẹ́ẹ̀kọ́ mi lẹ̀ yìí ló ti pọ̀ jù irú eléyìí níta lè tún ṣe ni níta lè ṣe kí ni jama níta lè tún ṣe ni ọlọmọṣẹ́ àṣàánú ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ẹnìkan ní kùkúmbára ìṣìkẹ́ ìníkàn wí ní o ìgbàmíyà kùkúmbára ìṣìwà o tẹ́lú bá lọ ní báyàwó ẹ̀dà mi gbọ́ ìwò tó ní kùkúmbára ìṣìkẹ́ ìdínà mọ́ o ọmọdé akọ̀mọ̀ pé abúlé àbọ́mẹ́bí kùkúmbà sí ní láìsí nígbà ní sọ́kọ́ yá yóò wá ní kòkó bára ìṣòro ọgbọ̀n aláwọ̀ náà. a ní kí ní ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àlọ́yìn obìnrin tó ṣe ìwẹ̀ ní dáadáa pẹ́lá pé dreadlock àti sọ́n tó pọ̀ ń parẹ̀ láì mọ ìgbà àwọn onímọ̀ wa ní tí wọ́n sì sọ náà ní aṣọ fún wa wọ́n jẹ́ àmọ̀ pé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn míì fojú pépìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn tó ń ṣẹbọ ló ti wá ọ̀dọ̀ àwọn afá ṣàlàyé rẹ̀ alákùnlé hàn èyí tó lékè nínú ọ̀rọ̀ òun ni pé ìyẹn lè sí pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ni pé tóbìnrin yóò bá ṣe dreadlock àbọ́kùnrin ẹ̀rọ àbóbìnrin obìnrin yóò bá ṣe dreadlock kò gbọ́dọ̀ jẹ́ kó jọ àwọn ẹni tí ń ṣe bọ́ àwọn ni o ẹlọ́kọ́ máa tó àbẹ̀lú ẹ̀rọ̀kọ́ máa tó àbẹ̀lú gbogbo obìnrin gbọ́dọ̀ ṣe dreadlock ẹ̀ kó wá jọ tàwọn tí wọ́n ń ṣèbàjẹ́ one kò gbọ́dọ̀ jọ tàwọn kàfíráàtì tí wọ́n ṣe bọ́ ó gbọ́dọ̀ jọ tàwọn fàájìrá àti àwọn aláṣẹwó ó gbọ́dọ̀ jọ ní pé ta bá rí àmọ̀ pé wàhálà afẹ́mọ̀ dirun afẹ́mọ̀ dirun lómi lè ṣe tiẹ̀ kó jọ ọmọlúwàbí má jọ àwọn ọmọkọmọ Allahu àwọn lóbìnrin tó ń ṣe hajj lọ́wọ́ tí haidu rẹ̀ wá dé pékèrè kó ṣe gbogbo tálálàájì bá mọ́ ń ṣe òní kó ṣe gbogbo kí ni ọ̀yá ọkùnrin jùlọ àpapọ̀ rẹ̀ àwọn mélòó ni wọ́n ẹ̀yà ilé ìjìnà lẹ́bọ́lá so gbogbo tí alálàájì bá mọ́ ń ṣe òun náà ní kó ṣe àyàfi ìtẹyọ̀ kan kí nìkan òun kò gbọ́dọ̀ tàwáàfù kàábà ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ tọ̀wá torí tọ̀wá kò bí ìgbà tá à ń kírun ni ó gbọ́dọ̀ wà ní mímọ́ ṣe ò gbọ́dọ̀ tọ̀wá tó jẹ́ sẹ́ni tó bá tọ̀wá fún lọ́wọ́ tálù àlá rẹ̀ bá bàjẹ́ níbi ọgbà dúró dé náà lọ́wọ́ ọlọ́rin ṣe àlùalá gbogbo àwọn àgbákò tó ṣe wá nílẹ̀ Yorùbá inú àwọn agbèrèwájì wa eh, ẹ dákun ẹ bá wa ṣàtúnṣe àárín yìí àmì ẹ má pawó ẹ̀pàwó àwọn ọmọ ẹ̀fẹ́ ìpàwó mẹ́rin agbèrò àmọ́ ẹ má torí owó tẹ fẹ́ pa tẹ ma wá bá tẹ́jẹ́ máwọn èèyàn lára pẹ́ẹ̀tì mo dé yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́nu alọ́múra lọ hajj yìí tí mo rí tí mo gbọ́ tí mo fojú rí hajj ta àyà ògbà wá sọ yóò yìí jẹ̀ tó wá fúyẹ́ ó tún wá ní ẹ gbogbo nǹkan míì mọ́ àfúnṣọ́jẹ́ bá tó mọ́ lẹ́tù kan sínú ṣe hajj yìí tó kù yìí tó wá ti parí ẹ̀ ní pé aṣọ tí wá ń bẹ lọ́rùn yìí tẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj ẹ gbọ́dọ̀ bọ́lẹ̀ àfijẹ́ bá tó parí lọ́tún ṣàánú wa kó làwà o ó gbàdúrà ẹnì kankan wa o ìṣekúṣe ní ìwàkiwà ni so obìnrin tó ń ṣe hajj ìṣìrọ́ọ̀mù obìnrin àwọn ò ní aṣọ uniform àwọn ọkùnrin la ní uniform ká wọ kápákájà aṣọ àwọn agbẹ́tílà lórí mi ìbá dé alìmọ́wọ̀ yìí kìnnìún náà mọ́ pé yíyan láìsàkà tí ń ṣe tó fa pé kó bu ara rẹ̀ torí láti dá lọ ibẹ̀ kódà àwọn ẹlòmíì ń bẹ ní àìsàn ambulance lọ́bi gbọ́n wá mùná ambulance lọ́bi gbọ́n wá sáràfá pé ẹ̀yìn náà sá wà láràfá aláàbì ní wọ́n sì tó gbọ́n lọ́dún ẹgbẹ́ sí. tóbìnrin tí ń ṣe nǹkan oṣù gbogbo iṣẹ́ ló lè ṣe tó bá tún múra náà ni gbogbo iṣẹ́ ni ó ṣe pátá ìṣẹ́ ọ̀kan tí ó wà dá dúró oníkíni àtọ́wà kódà àwọn àbá mi sọ débi pé asọ́fà wàlúmọ́rùwà ó lè lọ rí sáà

kébi ọmọrọ náà tàbá ṣe tọ̀wáàfù ọmọrọ látọ́mọ lọ rí ṣe sáàyù pẹ́sù ó gbọ́dọ̀ tẹ̀léra wọn amáyí ń jọ́ta àdẹ́bì sọ fún àìṣà ń jọ́ta àìṣà bí tí n kò sùn gbé tí n sọkún ládàbí ní mọ́sùnkún ọlọ́run gbogbo táwọn láàájì máa ń ṣe ni ọ ṣe ọ̀kan gbọdọ̀ tọ́wà sànọ́bí ò sọ sáàyù mọ́ ló àwọn tágbà ọ̀rọ̀ pé ẹni tó fi lè mú ní mọ́ ìsọ̀wá fún mo ti sọ tó wà lẹ́yìn rẹ̀ náà irọ́ òsọ tó kò sọ pé òun so fa ala kulli hal ọlọ́kùn sàlékún dáadáa àti àdékún àgbóyẹ̀ ṣẹfẹ́ ní kọ̀ọ̀kan so ká sọ àárín dáadáa ọlọ́run so kó fi tọ̀wá fún nìkan lẹ̀ kó ṣe gbogbo nǹkan tó bá parí háìgbó rẹ̀ lọ fi ṣe tọ̀wá fún alìfàdọ̀ ọ̀nà parí hajji nù àmọ́tí wáyé tó wá fún ìfàdọ̀ ìparí hajji tí ó yóò mọ̀ bẹ́ nínú ìṣẹ́rọ̀ tó wà ní ẹ títí tí ó fi ti pé yóò parí ẹ̀kọ́ oṣù rẹ̀ wọn inú rẹ̀ bù a ti mọ̀ tẹ́lẹ̀ pé obìnrin ní nǹkan oṣù ní kírun kìí ṣe bí ṣe irun òsí lára ti hajji irun ti dúró gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí iṣẹ́ so àwọn irun tí ó wà níbi iṣẹ́ tó yẹ pé ó ní ṣe pẹ̀lú àjì náà kí àwọn ẹ̀mọ́ ọ̀rọ̀ yẹn wá ní bóyá lọ́n ṣe àlùjámù òbí náà sọ̀là tẹ́ ẹ̀ alọ́n ṣe mọ́gíríbì àti ìṣá ní mọ́jú àdífà gbogbo yìí àwọn ẹ̀rùn tó ti jọ́ ìrìnyàn ní wa lórí ìníṣíálì tẹ́kàn yìí ṣe ìfíyà rẹ̀ tẹ́kàn yìí para ṣe gbogbo àwọn yìí náà sí láti mọ́ ṣe olómọ̀ wà pẹ́ndìn torí pé ìrún ti wà pẹ́ndìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bí ó dábàá ti wá sọ yìí náà Allah Allah. a ní tí lè ran ọkọ ẹ̀ lọ́wọ́ tí bá wà ní England fẹ́ ṣe pé oríṣiríṣi bíìlì náà máa máa nítorí ìyàwó ìjọba. tó lè ran ọkọ lọ́wọ́ tó lè ran ìrànlọ́wọ́ lápẹ́ o ẹ má sọ pé rẹ̀ sóbìnrin lè ran ọkọ lọ́wọ́ ó lè náà lówó ayé ó lè jọmọ lówó ó mo mẹ́ni ní sọmọ Dangote ní wákàtí láti lọ́jọ́ sọ́wọ́ jò ó ní alákólè ha ọ̀rọ̀ sì dáwà ní obìnrin ó lè ràn ọkọ lọ́wọ́ tó bá ní lọ́wọ́ pé ó ní ju ọkọ lọ ní o kódà kó má ní tó ọkọ lábẹ́ ọ̀tà àwọnú alàlùbẹ́rẹ́ ọ̀tàkọ̀ ìjọra àwọn wà ní gbogbo àwọn wà ní Germany àwọn wà ní asúra àwọn wà ní kìnnìkà àà kìnnìkà lágbára yéè ó ṣe kìnnìkà gbogbo lágbára ọ̀ ìwọ lọ kóra rẹ lọ Germany àbí England àbí UK ọ̀rọ̀ wọ́n ṣe ẹ̀bà tọ̀ bùkátà olùtọ́lọ́wà gbé kalẹ̀ ń orí ọkùnrin ní bùkátà gbogbo olùlé wa amáwọ̀lú lóòótọ́ expenses wọn ní agbára ọ̀ expenses yẹn ló padà fa àwọn obìnrin tí bá ń gbé lùlú yẹn ò lè wà kán láwọn ò ní ṣiṣẹ́ gbèsè ni ó pa ọkọ then àwọn tó ní àwọn ìlú yìí àwọn ti ṣèlú wọn ní ṣe pé ìwọ ọkọ ò lè wá lu àwọn kó má dékí ni kò mọ ṣiṣẹ́ sọ́dọ̀ pé mọ́ ṣiṣẹ́ yẹn iṣẹ́ àmọ́ sọ fáwọn obìnrin tó wá rẹ́ lágbóyè sí mẹ́ ni pé mọ iṣẹ́ tí ò fẹ́ ṣe mọ́ ṣiṣẹ́ haram mọ́ ṣiṣẹ́ bí tí wà tọkùnrin ó ti máa ní free mixing má ṣiṣẹ́ èyí tó fi kò bínú ọlọ́run má ṣe rú ẹ̀ tó ìṣiṣẹ́ ní tó bá ọmọlúwàbí mu ó dàpọ̀ tẹ́sẹ̀ ọlọ́run gbálẹ̀ má wò pé ìmì ní máa ti lè ṣe é ó lálùbáríkà dúkọ ṣiṣẹ́ ní ìtọ́ máa lọ ní iṣẹ́ ọlọ́run tóbi nínú ọ̀rọ̀ pawó tọ̀ ó lè fi ran ọkọ lọ́wọ́ ọkọ ìgbọ́dọ̀ wá dúró mẹ́rẹ̀ kọ́ wá dúró pé system tá wà ìwọ náà gbọ́dọ̀ mọ contribute because mo system yìí tí èèyàn ti marry ó ní bọ́n máa charge owó lé àtẹ́ńtọ́ kó wà single ó ní báyìí máa charge gbogbo yíwo ẹjọ́ lásán ni o tẹ̀lé àwọn yíwo. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. sọ dáná nú owó wọn náà dáná nú owó wọn náà lọ́dún wa lẹ́ ti já láṣẹ lórí àwọn obìnrin ìwọ wa bẹ́ẹ̀ náwó ọwọ́ ń pè wọ́n láàrin wa àtìyàwó rẹ̀ sọ àmọ́ ẹ̀yin obìnrin náà tẹ wà lọ́hùn náà ìwọ náà mọ̀rú sísẹ́mù tẹ wà ẹ mọ̀jà àfààyè nira wa lára máa takú ti pé tọ́ wọ́n ní ṣẹ̀rí àlẹ́yìn ọkùnrin ẹ̀yin lẹ́gbọ̀rọ̀ mọ́ gbọ́ bùkátà wá o ẹ̀yin ọkùnrin ẹ̀yin ní kíní kan o ààrùn tó wá lágbára dé yìí wọn náà mọ̀ tó lùtẹ̀ ó bá ní kóun nìkan mọ́ gbọ́ bùkátà kò níbi nǹkan ti mọ́ lé ayé onígbádùn ayé rẹ̀ yóò mọ̀ fi àtàárọ̀ yóò ti jẹ́ látàárọ̀ lálẹ́yìn ṣókí ní yìí káṣàgbọ́ṣẹ̀ yà yìí ìrànlọ́wọ́ ni kó máa jẹ́ ojú ìrànlọ́wọ́ sí ni kó máa wà kọ́kùnrin ó sì máa rí pé yàwó òun ó jẹ́ kí ni ọ̀ràn lọ́wọ́ kódà má jẹ́ kó wọ̀lọ́wọ́ kọ́ máa bèèrè ó sì bá parí ah ìwádìí pẹ̀sẹ̀ náà fi lọ́wọ́ náà ní ẹ̀sìn ohun abdulrahman lọ́wọ́ àtàrí lẹ́sùn lọ́rẹ́ ó sì kó fún ẹjọ́ bí ara yìí lọ́wọ́ ọkùnrin lè ran obìnrin lọ́wọ́ àmọ́ kìí ṣe kí ni ìṣe ráìtì lásìkò ànábì sallallahu alaihi wasallam obìnrin kan wá bá ànábì ìgbógbọ́tà ànábì sọ̀rọ̀ pa ẹ̀zàká ó wá sọ fún ànábì kiri ànábì èmi náà fẹ́ yọ zàká owó ni zàká sì tó yọ bẹ́ẹ̀ tí bá fẹ́ yọ àmọ́ bùkátà ló lé ọrùn mi ló wà èmi ní ń sanwó èmi ní ń dánú jẹ èmi ní ń ṣe gbá ó kú bùkátà lé ọrùn mi ló wà tí bá lè try láti withdraw pé kọ́kọ́ mi ó wá ló ti mọ̀ sí rẹ̀ kó lápọ̀ ní ò lágbára ní òun àmọ́ ti máa withdraw sí mọ́ gbọ́ bùkátà rẹ̀ mọ́rí ànábì èmi kò yọ zàká kí lọ gbà mímọ̀ ràn ànábì sọ rí zàká rẹ̀ òun náà lọ sí yọ lọ́dọ̀ ọkọ rẹ̀ continue kọ́ máa ṣe bẹ́ẹ̀ fún kí ni ọkọ rẹ̀ so tóbìnrin bá ní ju ọkọ lọ àbóbìnrin náà ní ọkọ náà ní kò sí láìfi kóbìnrin ó ran ọkọ rẹ̀ lọ́wọ́ kódà kò sí láìfi kóbìnrin ó ra mọ́tò fọ́kọ kò sí láìfi kóbìnrin ó kọ́lé fọ́kọ pé mo kọ́ mo bọ̀ orúkọ yín mo fi kọ́ àmọ́kọ̀jẹ́ pé ṣe ráyé tà ń gbé lè ní àtàwọn ọkọ àtàwọn ìyàwó ayé ìkanra là ń gbé ayé kí ni ó ìwẹ̀ ti bì kanra everybody ti wà frustrated frustration làwọn èèyàn ti ń gbé so frustration yẹn ló wá fa kí kálukú mọ́ ti ẹ̀fẹ́ kọ̀nsílà kẹ́kẹ́ wọra wọn mọ́ so akàdé náà ni akàdúlẹ̀ níbi àgbọ̀gbàgbà ó mọ́ ṣe pé ọkọ̀ ìkanra ló fi máa ṣe responsibility ìyàwó ìkanra ló bí mọ́ sọpọ́tì ọkọ ẹ̀dàkùn ẹjẹ́ ká gbọ́ àárín ká gbọ́ yí dáadáa Allahu ta'ala a'lam ìgbọ́ àwọn tó ń ní àwọ̀ lára ara wọn ní báwo ló ṣe kọ́ láti ṣe kọ́ fi yanra wọn lójú èèyàn méjì tó bá ń ní àwọ̀ ìgbàwo náà lè fi yanra wọn lójú dà ó gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta ń bá kọ́kọ́ sálámọ̀ síra wọn òǹlẹ̀ni nínú àwọn méjèèjì àyàfi ìran èèyàn méjì kan ó lè kọjá ọjọ́ mẹ́ta ìran alákọ̀ọ́kọ́ láàrin ọkọ àtìyàwó gbàtọ́lọ́wọ́n bá ní wájú rúrú nílẹ̀ ni o a lè obìnrin lódì kọjá ọjọ́ mẹ́ta bí a tí ò bá gbọ́rọ̀ èyí táwọn iná ìsìlámù fi ẹ̀kọ́ ṣe o wọ́n máa sọ yíyan ìyàwó rẹ̀ ló dìbì iṣẹ́ ọkùnrin ní ibi tó bàjẹ́ nínú tí àwọn bá ti fẹ́ kéré bá yíyan ó ti bẹ̀rẹ̀ náà nù yóò máa di yóò máa ran dúró yóò máa yóò máa di kúkú kúnú ní má síra rẹ̀ lẹ́sẹ̀ ọkàn para rẹ̀ dànù túraká gbélé ayé rọrùn wọ́n gbélé ayé ìlera fún ara rẹ̀ bọ̀dùkálóbìnrin bá ṣe àwọn nǹkan tó tóbi ah ó gbọ́dọ̀ kọ̀rẹ́tì kí ní àwa pé kò gbọ́ gbàǹdó tó máa ń kan pé ìjà yẹn ló di tó pẹ́ so bákan náà láàrin bàbá sọmọ bàbá ń bọ́ mọ́rẹ̀ sọ̀rọ̀ kò gbọ́ bàbá ní yan ọmọ lébi fún kí ní kọjá ọjọ́ táwọn tó bóyá ọmọ ni ó lè gbọ́ sẹ́ni àwa ń correction ni o níjọ́ ni lódì ò bá ti lè kọ̀rẹ́tì èèyàn mọ́ àìmọ́ lò máa hùn nísìnyí tó bá di pé kọ yan ọmọ rẹ lódì ọmọ kan fún pé well done òun bá kí bàbá ìjẹ sí ilẹ̀ tẹ́lẹ̀ adíwò wọ́n jẹ̀ sí pọ̀jù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà jẹ̀ tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ ọmọ òfin wa yẹ ẹ̀nà sí mọ́yàn ọmọ rẹ lórí o máa pariwo lé lórí ojú ọmọ sí máa pariwo lé lórí káláriwo ní òun náà so tí ó bá ṣe yẹn láǹfààní lè yẹn máa ń ṣe anábìsọ̀ láàfin ọjọ́ tó lò fáwọn ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ tó yẹn wọn lórí ìfòdì bíi twenty nine days ó sì kú òun ní kálukú wọn anábì sí lọ́rí wádìí kan sí lọ́rí gbé bẹ̀ lóyókè kódà àwọn míì ní pé ah anábì kọ owó ìyàwó rẹ̀ ó mọ̀ rúwá bá anábì ẹ̀yìn kọ wọ́lẹ̀ àmọ́ ah, àwọn nǹkan mú ní kan mọ̀ bèrè irú àwọn nǹkan báyìí lọ́wọ́ mi máa gbára títí kálukú sí kọ̀rẹ́ ti ààrẹ níjọ náà irú òfin ìṣẹ̀lẹ̀ mọ́lẹ́ anábì sallallahu alaihi wasallam ìdí ni ẹ̀ka gbọ́gbọ́ yàrá Allahu a'lam. a ní kí lóbìnrin tó ń ṣe pé ọkọ̀ ẹ̀ kọ yàrá ìlẹ́kọ̀ọ́ di oṣù mẹ́rin tó wọ́n á wà níbi ara ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ pé kí ni láì ní gbóòtù ní kankan kò sí rízìn kankan tó ń ṣe. kò sí rízìn ọkọ wa fi ìyàwó lẹ ọkọ yàrá ìyàwó kan lẹ lọ yàrá ilé kejì ìwà tí ò dáa ni àmọ́ rúurú béèrè báyìí ṣòro dáhùn tẹ́lí béèrè lọ́kọ láya ẹlẹ́ ògbà tí yóò yá wèrè wà ní rízìn kankan ó sì kó lọ lé ìyàwó kejì ó sì fi yàrá tiẹ̀ lẹ̀ yóò ní ẹ bá pọkọ jòkó nìsín tó bá kà kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ká ẹ̀ sì ní òsì rèé àmọ́sẹ̀ láwọn nǹkan yìí ní tó ń bàjẹ́ lára wa ló fà á ìgbésí ayé lọ́kọ láya tá ń lò láyé lónìí à ló pẹ̀lú Islam the more bí Islam ṣe wá ń kú mẹ́ ń fa ká máa nira wa lára ìgbésí ayé tó ọkùnrin lò mátà tóbìnrin ò bá ṣe ní a bá mú ẹ̀yàn ló dì fún oṣù kan oṣù méjì kò ní jẹ́ pọ̀ wáyé òun lódì wa máa lọ níyàwó ẹlẹ́ẹ̀kejì wọ́n bá di olódì tó lọ́n sùn sọ́dọ̀ ẹnì èyí tó ń sọ ni pé ẹnìkejì yẹn tó rí ẹ̀ lọ sí lọ́nà pọ̀ kó yẹ pé bóyá ọdún yẹ kó wá sùsọ́dọ̀ tó ọ̀sùsọ́dọ̀ yẹn náà mọ́mọ́ lọ tó náà yẹ pé yóò mọ̀ lọ sùn sí ọ̀dọ̀ ẹni ibùsùn náà yẹn lódì kúrò lórí bẹ́ẹ̀dì tó sí ilẹ̀ irú ọ̀wọ́n ni ọkùnrin náà tó wá sí ọjọ́ máa ń bèèrè lẹ́sẹ̀ náà ọ̀nà tí ó gbà sí Allahu a'lam. àdéhìí tó lálàáfíà rẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábìyẹ tó bá ti di ní ọjọ́ jùmọ̀ ẹ máa pọ̀ lẹ́ni tí ó ṣe àṣàláàtù fún mi ó ń torí pé àwọn àṣàláàtù yín yóò mọ̀ dọ́dọ̀ ní tẹ̀ bá ń ṣe ìdí nìyẹn ló jẹ́ pé ọjọ́ jùmọ̀ ọjọ́ ńlá ni ọjọ́ tàbí máa ń gbájúmọ̀ àṣàláàtù fún ànábìyẹ ni èyí wá sáà sàlátù ẹ̀ ń kó àwọn ẹbí olóbè ìjọ o ìwọ náà lọ́jọ́ ọ̀nà rẹ̀ sáà Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim tó bá mọ̀ sọ́lá sí Ibrahimiyya tó bá sì mọ́ Allahumma salli ala Muhammadin ọ̀sẹ̀lẹ̀ ọlọ́wọ́gbà sọ ní ìlú ni ẹgbọ́ a n kọ ọmọ lẹ ó kọmọ̀n táwọn èèyàn mọ ń sọ bẹ́ẹ̀ wà àṣàkáṣà ní àṣàkí ni ó àṣàkáṣà n'i nígbà tó kọ́ lẹ̀ nísìnyí ṣe ẹlòmí wà n'i rẹ̀ yóò tóbi ní <laughs> abẹ́lòmí ló sọ eré ni pọ̀ ìsìláàmù sọ tó pọ̀ lórí ẹ̀ but tó dáa ni pé káwọn òbí kan jìnà sí mo kọ́ ọmọ mi lọ́mọ kọ́pọ́ kọlọ́mọ ọ̀rùn tó lórí ẹgbẹ́ mi dàbí ìyá wọn tó rọ̀ kan sáfù responsibility rẹ̀ ṣe wọ́n láwọ̀ ìjẹ́ dandan ni kéèyàn máa bẹ̀rẹ̀ tọ̀ sunna nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òní ká bẹ̀rẹ̀ tọ̀ Hudayfatu ibn al-Yaman radiyallahu ta'ala anhu wa sahabati ajma'in olùwárí ànábì fi pé intaha ila subaqati qawmin fàbálà qa'ima ó ní mo rí bá ànábì ń kọjá lọ́jọ́ kan ó wá bọ́ síbi fẹ́ǹsì ilé àwọn èèyàn kan fàbálà qa'ima ànábì sì tó ń bẹ́ lórí ìdúró ànábì sì tó ń bẹ́ lórí kíni olóhùn ìgbà yìí húnà ilé ìlànà bá fi ní pé ajẹ́pa lè dúró tọ̀ náà àwọn alẹ́ àwọn májẹ̀múdè tẹ́lifódà àlè sọ pé kan ló lọ́lájú kan lọ àlè ní ká dúró tọ̀ lọ́lájú ká bẹ̀rẹ̀ tọ̀ lọ ká bẹ̀rẹ̀ tọ̀ lọ́lájú ká dúró tọ̀ lọ méjèèjì làkọọ́lẹ̀ ti gbé wá báyìí torí káwọn kèfèrí náà nínú ẹ̀sùn tó fi ń mọ̀ pé ìbẹ̀rẹ̀ ni ànẹ́bí náà rẹ̀ kọ́ pẹ̀lú tatuwari lọ́tọ̀dọ̀ òdífà iná ó sọ pé méjèèjì ní kíni méjèèjì ló wá tó wá ní ṣùgbọ́n àmì sọ pé ká bẹ̀rẹ̀ ló ká dúró lọ ká dúró lọ́lá ká bẹ̀rẹ̀ lọ nǹkan ibi tá a ni ó sọ háàlù wo ìṣesí wo láàtútọ̀ ká níbi tá a bá ti fẹ́ tọ̀ ìta bá dúró tọ̀ ìtọ̀ ó kà sí wa lára torí pé nínú tó máa ń fa ìjìyà sàárè òní kéèyàn tọ̀ kó mọ́ sọ kítọ̀ mọ́ta sùn lára tó bá ti pé ìtọ́ ń ta sí wa lára kí ni ká ṣe abẹ́rẹ̀ tó bá yẹ́ pé ìbẹ̀rẹ̀ yẹn ni ò ní jẹ́ títọ̀ ó ṣàṣùwà lára tọ́lá tó pé ibi ta bẹ́ bẹ̀rẹ̀ tọ́ sí ìta ìjìnà tilẹ̀ fún gbogbo ẹ̀ abá ní abẹ̀rẹ̀ ìtọ́ ó mọ ta padà wọ́n ti wá ṣe àwo kan nísìnyí ṣe pé ọkọ̀ ọ̀rá dúró ń bẹ̀ ní ọtí ni ká dúró ṣe so nírúurú àwọn hálà báyìí ká dúó tọ̀ sí níbirú àwọn hálà báyìí ká dúó tọ̀ yóò lọ́lá ju a abẹ̀rẹ̀ lọ so méjèèjì ni ó wà àmọ́ àmọ́ sọ èwo ni yóò ṣe wá ní ìrọ̀rùn bí ìtọ́ wa sí àfẹ́tọ̀ Allahu a'lam méjèèjì rárá kọ́lẹ̀ fún látọ̀dọ̀ náà hadith ali ni ibn abi talib radiyallahu anhu alali to lan nabi do mumi sun lálàáfíà bẹ́ẹ̀ ni lálàáfíà anigba ta nabi wà ní hajj na ti dona ó wá wà ní tòsí kaaba ó sì ní kan bomi zemzem wá ó sì mú omi zemzem mu ní orí ìgò èyí ò jọjọ tí wọ́n jiyàn sí pé ṣe alára ẹni tí ń bẹ ní ọjọ́ àràfá ìdálálá àjí òun yóò mú tó lè mú mi àbí kò lè mú mi tí màá gbà pé wọ́n á dìtò mi tiwa tó lè gbà àwẹ̀ àbí kó má gbà àwẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ ẹni tí ń ṣe hajj lọ́jọ́ àràfà ọjọ́ yìí ànábì wa ní ká gbé omi wá ó sì gba omi tí ló sì ṣe ó sì mú omi náà orí ìdúró mú Ali bin Abi Talib radiyallahu ta'ala an tí wọ́n sì ń bẹ ní àràfà ńjọ náà èyí ò làwọn bá mú pé a jẹ́ pé mímú mi lórí ìdúró náà àkọọ́lẹ̀ gbé wa àmọ́ èyí tó jẹ́ pìlẹ̀ ní kíní ká mú mi ní orí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n tí nǹkan tó bá jáwá lẹ́kọ̀ọ́ kan tá tó mú lórí ìdúró eléyìí náà jẹ́rìí pé ó lè jáwá ká mú ní orí ìdúró Allahu ta'ala. ẹni bá lọ hajj àti ọmọrọ ṣé yóò mọ̀ kí jámọ̀ yẹn ni pé yóò mọ̀ jẹun inú méjì pọ̀ bó bá wù ú ó lè dàrú méjì pọ̀ àbúkọ̀ jẹ́ pé ẹ̀yin ìmáàmù zọ́ ti kírun nínú haram ìntọ́ bá kí oníkíní àkì tọ́mọ́ sálámọ́ yíò bá wá sí jámọ́ ìrún rẹ̀ òṣèdédé àmọ́ tẹ́lẹ̀ tí wọ́n bá ti wà níbẹ̀ o à ń ṣe jámọ́ ìṣọ́lá kò níbẹ̀ wù ọgán ṣe torí pé ẹ̀mí rí ó mọ wà níbi kó mọ wà ní haram afẹ́tẹ́mì rẹ̀ bá ti dí pàtàlókù ọlọ́mọ so gbogbo àwọn ibi mo ti lọ ah tí máa ní mo ṣe haram bóyá àwọn àgbàtà lọ́ra eh, tí ràǹjẹ́ dàbí ní àjíjí àti ìmọ̀gbàgbé bí àwọn ọ̀bẹ̀rún ló ti ṣẹlẹ̀ àmọ́ ní haram ah, tí yìí fẹ́ kú òun lè yóò tún máa lóun ṣe jábọ̀ ṣọ́ra ọlọ́gbọ́ sáré fún àgbẹ̀ fún ọlọ́wọ́ rẹ̀. wọ́n ewu láwọ́kọ́ pé inú àtọ̀ládùn kọrùmí olóba ti inú adìsàlàyé lè láì mọ̀ ìgbà ẹnà àwọn afọ́kò lè lórí ẹjọ́ ti pọ̀ lórí ẹ̀ a'lam èyí táwọn bàbá wa ń ṣe náà lé àwọn tó pọ̀ tán wínú àwọn afá tí àtọ̀ládùn kọrùmí mìíràn náà mi tó ń wá ní ẹlẹ́ẹ̀kejì tọ́ káàdì kọ́kọ́ pàtọ̀ládùn kọrùmí mìíràn náà àwọn afá àti wọ́n láyé kan wá pé ìgbàdá bẹ́ẹ̀dẹ́ àtọ̀ látò kọ́ ìrù mìíràn náà omi ìrẹ́ ni tí ń bá ń sùn láàmà wíbẹ̀ fún pé ìrun wíkí lóore ju oorun lọ but adúwá pọ̀ pè wọn alákọ̀ọ́kọ́ ẹni orí ti jí tẹ́lẹ̀ adúwá ní àsọ̀ látò kọ́ ìrù mìíràn náà omi jẹ́ tó ti jí lẹ́ tó wá sọ yìí òfú so àmọ́ alákólẹ̀ ha gbogbo ẹ̀ náà fíkìm lásán ni kì í ṣe ẹ̀rí tó wá sọ̀rọ̀ ẹ̀ so méjèèjì sálà àwọn àfáà wí ká má jẹ́ kí òkúta wà láàmú wallahu ta'ala alam ẹjá tó bá ilé mi بنوم الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته